jàre ah. mi ò ṣe ní lọ ṣé ìwọ nìkan ni màá máa dúró gbọ́ ti yẹ ni. bó dáàdì mo sọ fún yín pé kẹ́ fún mi ní bóyá bíi five hundred naira kí n fi ra snacks ebi ń pa mí mi tí jẹun lé ní àtọ. five hundred naira bẹ́ẹ̀ sà. ebi ń pàwọ́ ìwọ kọ́ ló ṣe ọbẹ̀ gbúre tèmi jẹ tó ń sìn. mi ò jọ gbúre o mi ì láìkọ̀ ọbẹ̀ gbúre náà ó máa ń rìn mí láyà mo sọ fún yín. àbọ̀sẹ̀dé bọ́sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ ẹ o ṣiṣẹ́ o ṣàbọ̀ o tí mọ iṣẹ́ owó ṣe ìwọ ìwọ o ti ń sọ pé nǹkan ló fẹ́ nǹkan ló fẹ́. dadi. anyway èmi ò ní five hundred o ṣé wàá manage two hundred. ah dadi ní two hundred fẹ́ràn. èmi ò bá níjù bẹ́ẹ̀ ah. àbófẹ́. máa manage. bíbọ. máa manage mi ní choice. park area. bọ̀dá mi mà lélẹ́yìn. bọ̀dá ẹ̀ wò. bọ̀dá mi Gbóyèga. bọ̀dá mi. Gbóyèga ni o tiẹ̀ sọ fún wa kó ń bọ̀ àbá tèkó kọ́ ló ti ń bọ̀ yìí. bẹ́ẹ̀ sà tèkó ló ti ń bọ̀. Ah, ah, ṣé lẹ́nu ìgbà tó dé ìlú èkó náà ló ti bẹ̀rẹ̀ sí ní wa mọ́tò. <laughs> Ah, bẹ́ẹ̀ ni dájú. ọtí mọ mọ́tò wa. <laughs> àmọ́ ètò ìṣe tó dùn mí ni pé o bá má ya mọ́tò onímọ́tò tó bá lọ gbá nǹkan àbí tó lọ ó ti gbèsè nìyẹn. ẹgbẹ́ ẹ̀yà mọ́tò ni. rárá o mọ́tò mi ni mọ́tò nǹkan tọ́lọ̀ ṣe mọ́tò tọ́lọ̀ ń jogún fún mi. no no no ìjọ wo síjọ wo ṣé lóòótọ́ náà ń ṣàwó nílẹ̀ nílùú èkó. ẹ̀yin lẹni mọ́tò ibodà bẹ́ẹ̀. ìwọ ló ní mọ́tò yìí. lọ sí kiri mo ti lọ kó àwọn èrò tí mo wá fún yín. báwo máa ṣe ṣe. mo jọ èdè ṣe. ẹ̀wẹ̀ ẹ máa fún mi lówó kó mo ti dájú fún mi bàbá mi. bàbá mi. àrẹ̀mú. ẹ̀dá ọmọ olówó ẹyọ òpó oúnjẹ́nu ara wọn jà lé kan orúsọ òpó gbàjá ọmọ eléyìí ọwọ ọmọ àrẹ dẹdẹ wọ mi ọmọ èrè gidigba lọnà ọjà ńlẹ ọmọ akéré pọ mẹgún ọsìyàn ọjèrè. ẹ wo bá mi nkùnkùn bẹ yín mo fẹ́ sọ sí yín o. èmi ni ṣé ìṣẹ́gun. kò sí wàhálà ah, ah. mo pe bọ̀dá mi lẹ́kọ̀ọ́ pe bọ̀dá tẹ́jú ọ̀sìn tí ó kún mọ́ bọ̀ lẹ́kọ̀ọ́ tẹ́jú ní ọmọ àbọ̀lẹ́kọ. bẹ́ẹ̀ni. jọ̀wọ́ lẹ ẹ̀yin méjèèjì tún ròyìn. Ah, ọ̀rọ̀ ẹ̀gbọ́n sàbúrò ni yín wọn bá mi ìgbà yẹ kó wọn àgùnbánirọ̀ lè wo eré wọn hmm. ìgbà wọn mo lè rí pẹ̀tẹ́ẹ̀sì mo wá nẹ́tíwọ̀kì lọ́bẹ̀ ọlọ́run sì kún orí wọn pè níjọ́ mo sì pè wọ́n wíkún wọn bọ̀. Ah, ah, ṣé ẹ ṣe pé n kó báyìí. a kó ní méjì bá mi eh, ṣé ìṣẹ́ lè yàn àjòkó sí ni ilẹ̀ ni mo ti lọ primary school ilẹ̀ ni mo ti lọ secondary school eh, kèsì sẹ́yìn mo ń ṣe ju kún wọn bá yín lóko lọ. a ní bẹ́ẹ̀ yẹn bá jókòó ṣe ṣe ẹ́ èèrí ṣe Eh? kè rí báwọn ah, ẹ jẹ́ ó wù mí kún kàwé sí bí ẹ bá sì kàwé kún ríṣẹ́ yóò dáa kémi náà máa kéré oko. ẹ̀yin méjèèjì ń dọ́wọ́ wù nù o. àdọ́wọ́ ah, wù bá mi ṣé àwọ̀ ẹ̀mọ̀ wí bọ̀dá tẹ́jú máa ń bí sí ni kè é ráàyè. jọ́wọ́ lẹ̀ ra ń lọ báyìí o. ọ̀la náà ni. ààrẹ èkó ilẹ̀ yé mọ̀lá yìí. báwọn ni bá mi. Ah, <laughs> mo kàn kán o ajagunlágbà mi àmàtà gẹ̀ẹ́sì ọ̀la iná. ọ̀la ọ̀la òde ni bá mi náà w bọ́ọ̀ bá níbà náà ni ọlọ́ọ̀rẹ́ ọ̀bọ̀ọ̀rẹ́ ọ̀hún kiri kó wálé ọgbọ́ ọ̀rí gbóná yóò rè kó yé eri ṣe rí. kèsì. ẹ fọ́ṣíbù. a lè kó kámọ̀ rí ṣe. a lè kó kámọ̀ rí ṣe. ẹ pamọ́ ṣe. mo mo ti gbọ́. ká ṣọ́ra o má ṣojú méjì àwọn obìnrin ìkú ẹlẹ́sẹ̀ ṣogán ṣogán ṣogán náà yàtọ̀ sí tọ̀ọ̀dọ̀ wa ní. ẹ wọ gbọ́ bá mi. ẹ̀rí èmi lọ jọ ó ṣẹ̀dùn mú ṣá. ẹ rà kó ẹ ní kó ju yẹ kó lọ. ẹ má kó ní méjì méjì. o dà wọ́n gbọ́ èyí ṣe ní kọ̀ọ̀kan. ìkọ̀kan ni ọkùn ọ̀jìnrì bàbá mi. èyí ṣe ní kọ̀ọ̀kan. bọ́ọ̀ bá dé bọ́ọ̀ bá ti dọ́dọ̀ ẹgbẹ́ gbogbo yóò bá bọ́ ọṣọ ni kọ́ gbọ́ má gbẹ́sẹ̀ jùlọ. mo ti gbọ́ ètò náà. ẹ òun lè kó kí lè dáko èmi náà bó ṣe dáko wọn ìjà gbogbo èèyàn bá ti kún ṣe ni mi ṣe bá. alálẹ̀ gómìnà èèyàn jẹ́ yí ọ èyí dáko ọ ọ jèrè ṣé ọlọ mú mi lọ rìn ín wèrè yìí. mo ti mí sí i. dadi ẹ wo bí bọ́sẹ̀ ṣe ń yẹ kẹ̀sí lọ. ẹ̀kẹ́ wo mo yọ ṣé dadi ń tọ́jú mi ni. àbọ̀sẹ̀ dé ara tèmi máa ń sọ fún ẹ rẹ o máa gbìyànjú láti máa mọyì oore ibi tí ń kórè kéré mọ wọn ní ẹni tó dúpẹ́ orí àná ló ń fẹ́ mi gbà nígbà tó o bá dúpẹ́ orí àná kí ló ṣe fẹ́ gbà mí kó tó dé láìpẹ́ yóò yìí ní ohun tí mo ṣe fún ọ. mo ti ah, gbọ́ o. máa mọ bóyá ṣe ń dúpẹ́ orí o. mo ṣáà ti gbọ́. bó ṣe àfìgbà tí agbájá ikú bẹ̀rẹ̀ dàgbà ṣá. Ah, ó bá dàgbà o. agbájá wo èmi ò mà kí ń ṣe alágbájá mo kàn láì kéèyàn máa mọ rírì mi ni àti mọ̀rẹ́lẹ̀ yìí ẹ ṣe ẹ wo ẹ má jà fọ̀rọ̀ ọlẹ̀ mọ́rọ̀ ibo ló ti wá ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ àti pé irú wo ló ń ṣe. láti èmi ni special adviser sí philanthropist Ọ̀kọ̀yà. ṣé di popular Ọ̀kọ̀yà tí gbogbo wa mọ̀ ẹ́. yes. wow bọ̀dá mi kú oríire o. Ah, ah, ah, ó dáa báwo ló ṣe rọ́nà wọ ọ̀dọ̀ àwọn ọlọ́lá bẹ́yìn. Eh, tó fi ráyè ṣiṣẹ́ nílé iṣẹ́ wọn. dádì mi mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé àdúrà yín ló ń gbàdé mi lórí dádì <laughs> àdúrà ni àdúrà wa máa gbà kalẹ̀ àdúrà wa máa gbà kalẹ̀. Ah, eh, inú mi dùn o dádì. Eh, ara ń tàn wí ni inú wọ náà ń dùn orí bí mo ṣe ń fi ẹ̀gbọ́n èèyàn gan inú wọ náà ń dùn láti fi ẹ̀gbọ́n èèyàn gan ìyẹn mo ṣe ni kò kọjú síwèé ẹ kọjú síwèé ẹ̀kọ́ ló ń sọ ní dọ̀gá tó bá kọjú síwèé tó kàwé yẹn tó parí ìwọ náà ṣiṣẹ́ olóore wàá gbóyè ńbẹ̀ má lè má fi wọ náà yangàn ẹ má jẹ́ kí wàhálà mi jásá sọ ẹ wò lọ́jọ́ rírí jẹ ọjọ́ àìrí jẹ ọjọ́ tó kẹrẹ́ pé ibi sùn ló pọ̀ o ojú kan ẹ̀pà ojú kan èrè ẹ mọ̀ pé mi nìkan náà mo tọ́jú yín dàgbà kọ́lọ́hún fọ̀run kẹ́yà yín. àmín dáàdi ẹ̀wọ̀ ẹ worry. See you yóò ní gbé lágbára ọlọ́run àmín mo dẹ̀ promise me? ní disappointing àmín lágbára ọlọ́run àmín mo ti gbọ́. ètò ìdájọ́ ìgbéyàwó tó bá ti parí skul ẹ̀ mo máa mú wá sekun relocate wá sekun. ẹ ṣú ọ̀bọ̀dá mi ẹ mọ̀ pé lérí lẹ́ ń ṣe yìí. ẹ eh, yes ọ̀rọ̀ lérí òkè yẹ. ọ̀dà ah, àdúpẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́ máa mú wá sí ìmúṣẹ. àmín. Eh, ọjọ́ Eh, ló wá fẹ́ bá wa lò. I àmì ìgbà odò ń padà lọ sí èkó báyìí. èmi àárọ̀ kùtùkùtù ọ̀la èmi padà sí kò iṣẹ́ pọ̀ tí mo fẹ́ ṣe dáàdi. ẹ lè padà ọ tí mo fẹ́ mú yín dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi pé gbọ́n mi ti dé. mi bá fara mi but i have a lot of things to do. àwọn òbí òbí àárẹ̀ èkó lórí yín gbogbo nǹkan wọn gbèrè gbèrè gbèrè gbèrè ni hmm. ọ̀ṣà àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo tó kó wá. àdájú ah, mi ṣe ẹ̀ miss mi ni. àmì ìṣe àfẹ́kọ̀ tètè lọ náà la ṣe ń béèrè pé báwo ló ń padà lẹ́kọ̀ọ́. ẹ má wòye máa wọ́jọ́ tí mo pé mo free máa wá bá yín ṣeré dáadáa. ẹ ẹ gbogbo ilé ìtàn sọdún. ó wà ní báàgì. Ah, ó wà ní second bag ní títí ẹ náà. hey orí eh, eh, tèmi. Eh, àwúrú dáadáa àwúrú. dákun ẹ fún mi ní gálà méjì ó bá kí dáadáa. ẹ jókòó. ẹ sùn. bá ń wá pẹ̀sì kan sí. àwọn lọ àwọn lọ. Kingdom is eh, more I'll be right back. pè mí láàrẹ̀ mọ̀ yóò bá wù yín ní kẹ́mú nínú méjèèjì. yeah <laughs> any nice name. Um, kí lè ṣe ń bí. mo wá wọ̀dà mi alájùlọ pè é ah, nọ́mbà mi ìlọ́mọ́ mo ti rìn ìrìn mo ti bẹ̀rẹ̀ ní gbogbo èkó iná ti àárẹ̀ mi ń kú òun kù dára kù tètè mú pẹ̀sì òun rẹ̀ ń gbẹ o. please can I have your number. ẹ ṣe jẹ́ pé mi ní nọ́mbà ti. mo I insist ẹ fún mi ní ti máa pè é. bẹ́ẹ̀ jẹ́ máa lọ Linda. Is she? máa pè yín. hey bobo is fine see me this guy is cute. You know my shit. ṣe ẹnu irú pátá wo nìyẹn mo lọ bá bọ̀bọ̀ dàda dah ada money gulung lah Rani. àánú sọ̀rọ̀ ẹ wo mo ti dé kó o ó ti tó wákàtí méjì báyìí mo pe nọ́mbà lọ ẹ má bínú bọ̀dà mi ẹ má bínú ẹ má ṣàlàyé bó bá rí yín ẹ dákun èmi èmi ò bá ó dá mo ti gbọ́ mo ti gbọ́ ẹ o ó sì ee. abẹ́gi kaṣú abẹ́gi kaṣú yóò ń bá ti kọjá bus stop ní ni mo wà igi kan ṣoṣo yóò náà nù ah, dáadáa ni ẹ má bínú mo mọ̀ wí mo ṣe ìdá omi ìpè ikun tó rá. Hmm. ìwọ gan mọ̀ pé nǹkan tó ṣe ò dá ó lo ọpọlọ àbí lójú ara ẹ ó smart àbí. ǹjẹ́ ṣe báwọn. ẹ wo èsì ẹ ni mo ti ka primary school ibẹ̀ ni mo ti ka secondary school èmi ló ti á kù lè ṣe ẹyìn mi ti kà. èkó lójú wa fẹ́ ka gbogbo ètò kù mẹ́. ó yẹ kó tiẹ̀ bá ẹ ṣá bó ṣe sálọ̀ yẹn tó lọ agbárí tó bá débi báyìí kan tí wọ́n dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ látọ̀run. Ah, ẹ̀wọ̀n ẹlẹ́dàá fàdọ́lá pọ̀lìsì ẹ̀ níjẹ́kùn sọnù ní ìdíbẹ̀ yìí. kò ní jẹ́ o sọnù lóòótọ́ rádaràdà rìn ọ̀rọ̀ ni onírìnranù just get off from there máa kúnlẹ̀ ranù bíbá yìí. Eh, sweetheart please ṣáà take it easy pẹ̀lú ẹ̀ eh, ká ṣáà máa dúpẹ́ wípé ẹ eh, arí wọn láyà tàlàfíà. ẹ ṣeun àǹtí yọlá àǹtí yín náà ẹ dà. dìde lẹ́jà rẹ̀ kí lè máa jẹ báyìí ẹṣẹ́ ìwọ́nú ilé kẹ lọ ṣáwà kẹwàá jẹun àbí. èmi ì jẹun bọ̀dá mi sì ń bínú lọ́wọ́. èyí náà ò ní jẹun mo fẹ́ fà kọ́ sí ojú dọ́kùnrin ó ń ṣe ọmọ abúlé. <laughs> kó ghana mọ̀ gbé ẹ wọlé kó lọ wẹ̀ kó ṣe kó fún ẹ lóúnjẹ kára ẹ tiẹ̀ balẹ̀ díẹ̀ kó kó dọ̀tí abúlé kó fọ kúrò nínú ilé mi. àbí ìyọ́lá ẹ̀ rubbish bàtà búrò ẹ̀ orúkọ ń gbọ́n ni o trick wọn débi báyìí. Daddy. Where to? Ah, office now. Àkótún ni where to? Mo fẹ́ máa lọ láàárọ̀ báyìí. Have you had breakfast? Àbí kò sí breakfast láàárọ̀ yìí. Ebi ò pa mí anyway. Ebi ò pa ẹ́. Tẹ́jú, I've been in the kitchen láti ìdájí mo ń labour hard ní kitchen láti make breakfast fún ẹ ìwọ wá sọ fún mi sí pé o lè dúró jẹ breakfast tó bá jáde. ebi ò pa mí ni nà án ṣé èèyàn fẹ́ máa jẹun gbà tẹ̀bi ò pa ni is wrong. look guy i think I, i've had enough ah. o. Oh. no no no i've had enough kí ló dé why can't you just stay in the house with your wife kí ló dé dúró sínú lẹ́yìn pẹ̀lú ìyàwó ẹ. kí n má ṣiṣẹ́. i have not said don't work work work but give me my own time. wá ìjọ mọ̀ pé tí n bá níṣẹ́ lọ́wọ́ ìwọ gan fúnra ẹ̀ ò ní wà nílé pẹ̀lú mi you are a sophisticated lady owó ló gbé ẹ dúró báyìí ọkùnrin tí ó bá ló gbọ́dọ̀ kọnu sí ẹ. so you think money is everything. ah part of it. so money is everything in your book. almost everything. okay ìwọ túmọ̀ ẹ pé ẹ̀mí iṣẹ́ ogun jẹ̀ ní èèyàn náà. ẹ a máa ń gbọ́ yẹn náà. ee máa fún ẹ high blood pressure. nítorí tí àti tèmi náà mo ṣe ń ṣe wàhálà tó pọ̀ tó yìí kí ló dé náà. nítorí tí àti tèmi ṣe ṣe wàhálà does that mean kò má jòkó sílé ti your ẹ ni wà sometimes you are gone for three days four days five days one week two weeks wà á tẹ̀lé nìkan lẹ́nu nínú ilé yìí. ẹ bọ inú ilé náà mo ti jí jáde báyìí. ẹ ẹ ọmọ ìyàwó agogo yẹn ló dé lájẹ àná. ah well please èmi lọ ṣiṣẹ́ that's what I know. ah tí bá níṣẹ́ lọ́pàá o, ò ní dúró tì mí that's what I know. wá jẹ́ ìfẹ́ sọ fún ẹ ìjọ mebiri tó bá mọ poverty ni ò ní dúró sọ fún mi pé kí má jáde lọ ṣiṣẹ́ I'll talk to you later. I can't take this anymore. I can't take this anymore. Please tell me, I don't even know to do anymore. I can't take this anymore. I can't take this. What do I expect to do? Huh? Dada, dada, wúlò ìyàlẹ̀ ya kí oko. Gbé bọ́dì ẹ. Ẹ ẹ ẹ ẹni yẹ ìyá àlè àmùdá. Ẹ rọra gbé bọ́dì. Ẹ bá sọ bọ́dì gbé ẹ balẹ̀ kódà. Oṣù yóò kàn mí o. Ẹ ká ti àṣẹ sọ́nà orin yẹn ń kàn. ó ní ẹ lóòótọ́ ohun yìí báyìí ó wọ́ gbó lọ ní ṣùà ń bá kọrin sí i óò ẹrù bá wò kó ah, <laughs> sọ fún mi ẹ bá ti rí ọgán bóun rẹ ṣe rí èyí ó dì pé ọba kọrin ẹyẹ ẹgbó ni <laughs> ọkàn dá lásán ohun ẹnu ẹ ọ gbọdọ sọ lẹ́gbẹ̀ẹ́ bá tẹ bá kọ wúwo pé ìyẹn lójú èyí ọmọ òkú full body àmọ́ tó bá sọrọ báyìí lugbó ni. <laughs> àdúpẹ́ tẹ ọ̀hún pé téèyàn bá fẹ́ràn lè yàn sáàmì sí ọ̀hún pé wòbó sì wà nísìn tó bá wúrẹ́ dáadáa ọ̀hún pé kì í ṣe pọ́lọ̀ kankan lọ́dà a máa ṣe ọlọ́run lọ́dọ̀ àyẹ̀ tó wà ní wọn ò ní mọ̀ tó tó. ẹ wo àjànú ni ọlọ́run àwọn màláìkà ọ̀yarun rẹ ni. ẹ wo sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ sí àyè èyí padà rí yín fín nínú ilé mo àgbàlagbà ní wọ́n yìí mọ̀ bá gba òsì tẹ̀ ní. dada sọ́ọ̀mù wípé wo ẹni tó bá ti yé dada wọ́n fi hàn kọ́sẹ́ lọ́rùn ni wọ́ọ̀ṣọ́ọ̀bù ló ti gbà wálé ayé wọn kàn tí ó lẹ. ẹ ẹ lè yàtọ̀ bẹ́ẹ̀ ti rí ẹ wo àgbàlagbà bí bá sọ àgbàdo mọ́fùrọ̀ ó da aláwàdà adìyẹ ni aláwàdà adìyẹ lẹ́yìn kínní ẹ̀yìn kínní àgbàyà èmi fẹ́ lè wẹ̀ o. dada bá mi ọbẹ̀ lọ wẹ̀. kò má wẹ̀ kọ́. Ah, orí ẹ bọ́ sí o ó láyà tó tara ọ jáde mo ti fẹ́ ṣépè dada rọ pé kí ni ẹ ń rùn báyìí bí òkú ẹran àṣewọ ni. Ah, ẹ wo ọ̀rọ̀ yìí jọ mí lójúmọ́ ẹ mọ wàyà mọ géètì yẹ ráyà wàyà mọ. ẹ ṣe yẹn ẹranko gbogbo ẹyà bí i lọ. ẹ lè sí ẹ ìmẹ̀ lára rẹ ọdọ yẹn máa gbẹnu fún náà lórí ìtàlọ́kì orí bó ṣe wọ́ nípa màtàgà ní ìbùkún wọn fẹ́ dá sí. màtàgà ah tí ń bì á tù àlówólé ọlọ́mọ ọlọ́mọ àròjà ìsọ̀ ìsọ̀ ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ lẹ̀ ọ̀bẹ ọ̀bẹ ní àbọ̀ ilé ilé rẹ ilé ilé rẹ ṣe ìyá ti dà lé ẹ mọ orí ẹ rí bọ jẹ́ ìmúnu jẹ́ ìmúnu ara mi dùn jẹ́ ìmúnu ara mi dùn mo mọ̀ pé lágbára ọlọ́run níjọ́ kan làdúrà mi ó gbàdé ọ lórí. Hmm. ó ń dìísí bá rẹ̀ aláti oríṣẹ́ yọ́s orun máa lá every time wọ́n máa dìísí bá rẹ̀. aláàmì ọ̀sẹ̀ ṣé n sọ kí ní kan fún Joseph alálà àkọ́kọ́ kò sálà tó láti ọ̀wá sí mọ̀ọ́sẹ̀ tèmi náà ṣẹlẹ̀ ọ lórí. ìwọ jẹ́ Joseph alala. ẹ kí n la ìyàtọ̀ síra wa Joseph gan kọlà owó ọdún lọkọ sí mo rí fọ́tò ẹ̀ obi. ẹ lè ra oníbúrẹ́dì gan jọ kọ́ mẹ́jẹ búrẹ́dì ní mọ̀ ra gbogbo ògbà kájọ wà hàn kí wọn náà jẹ́ first lady kémi náà jẹ́ first person lẹ́nu géètì. níbo mo fẹ́ dúró sí. ẹ ayé ni lẹ́nu géètì bíi ọ máa gbé búrẹ́dì ẹ̀ka ẹgbẹ́ lọ. ṣé ó ṣeré ni àbó serious. ah ọlọ́run jẹ́ ṣerú eré lẹ́yìn. àwọn wà ókè o serious touch mi bẹ́ẹ̀ ó rìn mí. a kì í sí ẹ ẹni ò farabalẹ̀ kí n ràn ọ́ lọ. kí ló fẹ́ ṣe fún mi. Ah, mo á help ẹ. Ah, ah. ó má sọ̀rọ̀ bí ẹni pé òòrè fún mi ní fifty thousand bóyá dúró yìí sọ̀rọ̀ pé mi ò léèyàn ni mo mọ̀ yán o ojú mi bẹ̀rẹ̀ lọ́wọ́ chibuzọ̀ mo mọ̀ yán dáadáa mo lè má travel out rí àmọ́ èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti sìn dé airport tó wọnú ẹ̀rọ pray tó jù ọ́ fún mi tẹ́mi jù ọ́ fún ọ padà báyìí. à ah, èèyàn náà dáa bébí bá ń pààyàn tó bá rẹ díjẹ kó jẹun ọ̀dẹ́nu rẹ náà wọ́n náà ti jẹun náà nù àbí lórí ìwọ ẹ̀gẹ́ ó lè pọ̀ àyàkú ọmọ ẹ̀yà lóòótọ́ wo sórí bí wọ́n ṣe wà yìí owó mi ti wọ six thousand lákàtì báyìí mo sì lé kó fún ọ tó fi máa lọ dìbò ẹ̀ tó máa lọ tó máa bọ̀ tó máa lọ tó máa bọ̀. bí mo bá fi ti six thousand owó ni èyí tí ìgbà sálárì mi lóṣù yìí o ẹ ìwọ náà ní ti gbogbo ẹwù. àìkú máa má fọ ọkùnrin èyí ó má rìn mí ó kí understand pé kó má rìn yàn ni. èyí ò lówó àwọn àwọn àwọn abẹ́rẹ́. mo rọ̀ gàbó mi ní ọ̀la ìkí ẹ̀ fa òkú ti ń rí mi efin ọkàn rẹ gan ti fọkàn bọ́ sọ lára mi yá gbà pé mi gan ti rí ìhòòhò rẹ. orí bàjẹ́ fún ẹ má má má má wá rí òhò mi kí ló fẹ́ rí òhò mi fún. díẹ̀ díẹ̀ náà ní ìmọ̀ àdìgí kọ́rí lọ́sàn-án lẹ́yìn kí ló ṣe é tó sí bẹ́ẹ̀ orí máa wá síbí mọ́ orí máa wá síbí. owó ti fẹ́ lẹ́wọ̀n lọ́wọ́ ẹ̀ kó ló kó ló ṣe sí ẹ. Ah! Ah! orí mi orí ọ̀hẹ́ orí ọ̀gá. ẹ jẹ́ dúró náà ẹ̀yin ṣe máa ń sọ̀rọ̀ sọkúsọ lẹ́nu báyìí ìsọkúsọ ah, ní ti bá wò òótọ́ ọ̀rọ̀ ló ń sọ bíbá yìí náà ṣẹ́yìn ògbé nàìjíríà ni. òótọ́ ọ̀rọ̀ òṣìṣẹ́ dáadáa olórin sọ lẹ́nu o ṣe máa fi dangote wọ tẹ̀dọ́là kí la achievement tẹ̀dọ́là nàìjíríà yìí. ààrẹ gbà mí tẹ̀dọ́là. gbẹnu ẹ sàn gbẹnu ẹ sàn <laughs> ó báwo ni wọn kọ bí ilé nù bá a sì ṣe ń kọ bí ilé tó ló ń jó bí omi ọ̀sọ̀rọ̀ ó gbọ́n lé wọn gan àbí ẹ̀kọ́ méjì wọ́n máa jẹ kan báyìí kejì á máa wòran ni dangote sọ tẹ̀dọ́là orí ẹ̀ ti bù ú. ẹ fẹ́ kí pépà bọ̀ mí lẹ́nu. láyé ẹ ti kún mọ̀ lára yín. Dangote sọ tẹ̀dọ̀ làbí kílẹ̀ wíwọ̀ dáadáa ẹ̀ tẹ̀ bá dá sí gbogbo nǹkan tá à ń sọ látẹ̀kọ̀. èmi máa bá yàn kawó olówó nígbà yìí rí mi burú eégún yòó léwèrè ọ̀tẹ́dọ́lá lówó tirẹ̀ Dangote náà ní tirẹ̀ ni èmi náà ti ráyè tèmi fún lówó tèmi kémi náà mọ̀ sí ń ráyè lówó tán. ẹ̀yin dada ìwọ tiẹ̀ mọ́ da wọn lóhùn sẹ́ẹ̀rí ẹ̀yin yìí orí yín burú òun bó ṣe jẹ́ pé exterior rẹ̀ da interior rẹ̀ òun ló wọ̀ sí tó jẹ́ pé béèyàn bá ti èèyàn mọ́ kó lè sọ̀rọ̀ gidi jáde lẹ́nu ó lọ sí ẹ̀yin méjèèjì ẹ ẹ mú ìdánimọ̀ bíbá ẹ máa ka pépà sọmọ kọ́ ti jẹ́ mí ní ten owó pépà tó ń ka njó ni ẹ wá sọ pé àgbà àwọn ẹgbẹ́ yín wáṣẹ́ ẹ ní wáṣẹ́ wàá jókòó sí báyìí òun á gíw ẹ ọ̀tẹ́dọ̀lá o ẹ Dangote o tó bá pa fámílì ẹ̀yin méjèèjì pọ̀ ta ló lówó tó mọ̀lẹ́bí wọn nu yín ẹ̀yin tó yẹ kẹ́ lọ wáṣẹ́ sí tẹ̀ ń borí búùkì bí pépà mi lẹ́kọ̀ọ́ kó sí. ọ̀gá ẹjọ́ bàbá ẹgbẹ́ ẹ fara balẹ̀ bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ bótòbótò nìyẹn ṣe ti ríṣẹ́ sí gbòòrò ni. iṣẹ́ fún làwọn fi ṣiṣẹ́ fún làwọn fi fi ṣiṣẹ́ ẹ jókòó sí ìbàyí ti pépà. mọ̀tẹ̀ ni wọ́n ń bá kàyọ́ ọjọ́ two yín gbogbo làkẹ́yìn tó o gbádùn ibi ṣòkòtò ni mo ti mọ̀ pé o gbádùn ó lọ sí ṣòkòtò dóbi ju sẹ́ẹ̀tì lọ wọn ò ní níṣẹ́ kankan ṣe àdàdà àbọ̀ ọmọ rí gbèsè ayé ń báyìí ni wọn ó lọ sí wọn wọn ra pépà látàárọ̀ wọn máa kà á kà á kà á kà á dalẹ̀ èmi ti kà débi pé wọn kà pépà yóò lu òsódì kejì ah. tí kọ́sọ́mà bá mara wọn ò rí tọ́nu ẹ̀ padà ní láì sọjà pọ́tà. ẹ má bínú ah! àmọ́ ẹ̀kẹ́ ìbú yín náà pọ̀. ṣé tí mo sọ pé ẹ̀ sírọ̀ rẹ̀ dà ìntírọ̀ rẹ̀ ò dà kí wàá ní ó burú mbẹ̀ ẹ mọ̀ wí ẹ̀kẹ́ ìbú tìyín náà bẹ lára yín. yẹ sàsán àbí bí bọ́ọ̀lù yín nìkan. Ah. ẹ wo wò. dada ọ̀rọ̀ ẹnu rẹ ò dáa o ọ̀rọ̀ ẹnu rẹ ò dáa o ọ̀rọ̀ ẹnu rẹ ò dáa o sáàmù kà bóyá o lè rí àdírẹ́sì kọ̀ǹpútà fìlè kan bẹ́ẹ̀ pààrọ̀ mẹ́mórì káàdì ọ̀rọ̀ ọ̀dọ̀ rẹ kan pààrọ̀ kan kàn yọ mẹ́mórì káàdì èdè lu yín kò kan stọ̀ mí síbẹ̀ bọ́sì wa kò sí nǹkan tó fi yàtọ̀ sí rasikibónú tó bá wọ Jamaica bọ́sì wa èdè ló lè jẹ́ kán dán padà torí tí irun yẹn bá ṣe bla bla bla bla tó o bá sọ èdè jáde báyìí táwọn rò pé bóyá bàbá Ògúndé àbí bàbá Afọláyàn ló wá láti kíni. Ọlọ́run ní jẹ́gun sórí burúkú ń bá lè kọjá nǹkan kúrò ní Nàìjíríà báyìí ayé mi dànù ní a bá ti rí mi wọ́n ti mọ̀ ó ń bẹ lára mi láti léra ni ẹ wò tọ̀túntọ̀tù bá lẹ́yẹ ní wọn kó lè wọlé o ìgbóòlè máa tò èmi náà rí pẹ́yẹ lé ní ọ́ bọ́ bá dé lo ìbò ọ́fíìsì àwọn tí wọ́n lè mọ wọ aṣọ fún àwọn bèbí bùtíìkì tí wọ́n kàn wá aṣọ fún tó báyìí. ẹ ẹ mọ bí yìí mo ti ra. níbo. ìlú òkè. irọ́ ìlú sàlẹ̀. ìgbóònà ìgbóònà yẹn máa tò ẹ mọ̀ kọ̀ọ̀kan ìgbóònà yẹn tò ṣé pé kò sí gbọ́dọ̀ tó tó sì rí irá ni àìmọye àwọn tó ń ta pákó tó ń sọmọ ọ̀dọ̀ àwọn mi ń tàṣó. bí yẹn bá jẹ ti ń wí kòtòkòtò bí ẹyẹ àwòkó bíi ti yín báyìí náà á ti mọ̀ wí ọ̀rọ̀ yìí ń bẹ lẹ́nu yìí dá ẹ wo àkàì náà tó ètò ẹ̀sẹ́ nìyí kìnìún náà hẹ́ẹ̀pù náà. ọjọ́ tètè ká kọ́ lè mọ ibi tó gbà nu gbogbo ẹ̀. ọ̀nkọ́ ààrẹ mọ́. àǹtí yọlá. ẹ máa kú fàájì. Ah, àbí fàájì náà mo mú júùsì ẹ̀ ń pè ní fàájì. bá a mu wáìnì ńkọ́. <laughs> ṣé yóò mọ̀ pé àti wáìnì àti júùsì àti chinchin tẹ̀ ń jẹ yìí gbogbo ẹ̀ àpapọ̀ fàájì ni. àǹtí yọlá ọ̀dà mo ti gbọ́ fàájì ni <laughs> ẹ̀sùn ẹ̀ sàkótọ́jú mi. àwa ni ẹ gbá fóònù ẹ fi sim yín sínú ẹ so eh, kẹsẹ̀ ìmọ̀ manage lè ná títí tí ẹ̀gbọ́n yìí máa fi dé àwa bá yín replace ẹ̀ pẹ̀lú bẹ́tà fún mi. àti yọlá èmi nìkan tán ah ẹ wo ah ẹ̀rí yóò jẹ́ kí wọ́n láìkì yẹn mọ̀ ẹ mọ èèyàn tọ́jú ah ẹ̀rí lágbára ọlọ́run torí wẹ́ẹ̀ ń tọ́jú mi nínú ilé ọlọ́run lò yín nínú ìṣẹ̀gbọ́ ẹ̀ṣẹ̀ ìṣẹ̀yà àríkọ̀dá mi yìí kì í rálé déédéé òun ẹ má wọrí ọlọ́run kò sí nínú ẹ mọ̀ tètè rálé. àmì o. <laughs> ẹ mọ́kàn yín balẹ̀ àmọ́ ah èkó yìí wọ́n burú lẹ́kọ̀ọ́ ah èèyàn gidi pọ̀ lẹ́kọ̀ọ́ báwo lè yẹn ṣe kọ́ bọ̀ mí nínú àpò ẹ sì yọ fóònù ó sì tún á mú síìmù mi ó jù sí mi lápò ó sì gbé fóònù lọ. ọkọ rẹ mú ah. àwọn area boys nìyẹn ah. ẹ wò nǹkan tó ń sọ fún yín ni pé welcome to Lagos. tó èmi náà mo ti welcome ara mi sí Èkó báyìí o àtèmi àtèmi area boys àjọmọ fúnra ara lẹkọọ èmi gan nígbà. <laughs> ẹ wọ ilé ìwòjà yìí oúnjẹ ti rẹ́dí o mo dẹ̀ ti sẹ́rẹ̀ sí ọ̀dà ní table. yọ̀ọ́lá ah, ọlọ́mọ ẹ̀jẹ̀ fẹ́ bọ́ mi pa. ẹ ṣàtètè wá jẹun. ọ̀gá mo ti gbọ́ mo bọ̀ ẹ ṣeun. Ah, èmi náà lè ní pọ̀ mọ́. Hmm? Ah, Linda, Linda, Linda, Linda. Fún mi, wọ́n sọ fún mi, mo rí ní ìfẹ́ wọn, I love you so much. Wọ́n náà máa wọ̀ kí ni problem ẹ ṣé ìwọ rẹ báyọ̀ sọ̀rọ̀ kó má fọ ọkàn rárá. wo nǹkan tí mò ń bẹ sọ kò gbọ́ wo gbogbo ìkan náà ẹ kì í ti gbé ẹ kì í ṣe nails ẹ kì í ṣe pedicure kì í ṣe manicure fún ẹ look at you máa wọwọ ẹ náà kì í ṣe fún ẹ. kí ni pedicure tó ń ṣe kiri. gbogbo owó ẹ ó máa clean á look clean ó máa lint and all that. báwo ló bá ṣe kọ́rán fún mi báwo lè kọ́rán ló fẹ́ ṣe fún mi báwo ló ṣe fẹ́ help life mi. ó máa help life ẹ cause tí n bá yẹ tún lé ayé ẹ ṣe ẹ àwọn tó bá ti rí wọn á mọ̀ pé life ẹ ti change do you know what i'm saying mo láìkí ẹ e gan mo dẹ̀ fẹ́rẹ̀ fẹ́ yẹ kó gbà fún mi kí n fẹ́ ṣàyà. wọ́n fi mi ṣàyà bẹ́ẹ̀ ṣe kàn máa ń fi èèyàn kan ṣàyà nìyẹn ṣé mọ̀ nǹkan tó ń sọ. mo mọ̀ nǹkan tí mò ń sọ. ó kàn mọ̀ nǹkan tèmi ó rò. ẹ kí ló ń rò. mo ń gbé wáyé tí mo gbà wrong wrong bread lánàá kárí gbogbo àwọn small small ones báyìí gbogbo èèyàn ti máa parí gbogbo nǹkan tó pa níbí. bùkàn wá wà níbí bùkàn wá pa mí so bale go ni ebi ko le won koro mi ko lu wonu again tó bá ti gbà fún mi ó gba bread tó ń parí wèyí o ní ìdẹ mọ o ní láti ta bread. mọ mo ṣe rí rí bread But can you fẹ́ máa jẹ kí mo fẹ́ máa fi. màá take care na màá sanwó bread gbogbo yìí màá ó change life I'll send I'll send it to school you know ọgbó bread tó far away. yìí just out of it. Why bread? kò wá ẹ̀bùrẹ́ fún mi wá ẹ̀bùrẹ́ fún mi bí wàá pé èèyàn tó ra. ó lè má ti lọ ṣùgbọ́n kó má máa sọ̀rọ̀ kó má fọwọ́ tẹ̀ mí bọ́dì. ọ̀dọ̀ mo nífẹ̀ẹ́ ọ̀dọ̀ gbà. jẹ́ ká má rò rí. mo fẹ́ tún mo fẹ́ tún ẹ ṣe ni. kó o de má ti lọ jọ. má yí búrẹ́dì mi. má ti lọ. ẹ kọ́m ẹ ẹ̀wà búrẹ́dì wọn náà dẹ́ èyàn sọ fún yín pé òun ò ṣe lóun ò ṣe èyàn lè fi tipátipá mú ẹṣin lọ sódò àlè fọ́ọ̀sì àlè tipátipá mú mi ó lóun ò ṣe ọwọ́ yín wò gbọ́dọ̀ kàn mí o. òṣùwọ́n mo bá mi bá sọ̀rọ̀ mo lọ́ọ̀bù ẹ̀ bá mi bá sọ̀rọ̀ mo láìkẹ́ kí ló máa ń ṣe ká túnlé ayé ẹ̀ ṣe là ń sọ ah. dada àbúrò ìyá lè yá gé kú. <laughs> ṣé bí a sẹ́ǹtì èyí ló máa dá mi lọ́rùn. lóòótọ́ mo rò wí gbogbo èèyàn máa mú mi sí ẹ̀yẹ́ lẹ́kọ̀ọ́ yìí wọ́n dè mí lọ́rùn ni o báwo dẹ̀ wá ṣe wá òkè. òkè ìwọ nǹkan. broda broda mi kúkú ń bẹ ó tiẹ̀ jẹ́ òkè gbélé. gbélé. ìwọ rẹ tẹ náà wọ́n òkè wọ́n jáde wọ́n lọ fix nails wọn. Ah, ẹ̀yin obìnrin pẹ̀lú à ń tọ́jú à ń tọ́mú à ń tó ẹ̀yin ọkùnrin náà là ń ṣe so kí ni kí mi ṣe lálejò. Ah, àmì nǹkan tó ìyẹn ṣù ok tí n bá ní kí n fi gbogbo bọ́ọ̀dì mi ṣe lálejò nǹkan. ìyẹn ní lágbára dé o. kó o fẹ́. mi ò lè sọ. àrẹ̀mú ni dáadáa dáadáa yálẹ̀ agi oko. àrẹ̀mú mo láìpẹ́ rẹ o. ilé yín kọ. èyí ti apá ìyàtọ̀ gbogbo rẹ ló fà àmọ́ want you. anything for you. o tẹ̀ tó bàtà pupa èló làwọn ra bàtà pupa náà. um thirty five k. thirty five thousand. yeah ah bàtà yìí mo ra yóò wọ́n jù láyé mi mo ra ní one thousand five hundred lọ́jà náà kìlẹ̀ ní yòó ọ̀lẹ́ mo rẹ̀ ń tiẹ̀. anything for you ṣé máa sùn pẹ̀lú mi lálẹ́ ó wù mí kébi náà sùn bẹ́ẹ̀ kìtẹ́ wù mí kún lọ́mọ àmọ́. àmọ́ wọ́n sọ bẹ́ẹ̀ náà ọ̀dọ̀ mi ló máa sùn. ó dà tó gbọ́. ó ṣe kí ló máa jẹ. oúnjẹ oúnjẹ oúnjẹ ó gbọ́ nǹkan yọba ti gbé rárá ni ó bí mo tẹ̀sí ń wọ̀ ẹ́ lásán gan-an mo ti yó lọ́tọ̀. láti jẹ nǹkan náà ṣùgbọ́n ní kí bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì oúnjẹ ṣùgbọ́n. mi lẹ́kọ̀ọ́ ẹ̀ òye mi nìkan dájẹ́. àwọn ọmọ yóò dá ń bẹ lẹ́kọ̀ọ́ yóò èèyàn bá rí iye bá bá pè lọ́mọ mi gan-an tó yẹ kéèyàn jiyàn. Benzema. Benzema come tell something na abeg come come. Ah, ah, ọmọ. See wetin dis follow idiot tell dey follow me talk. ah ọmọ. kí ló sọ ah. kí ló sọ kí ló sọ. ọmọ ẹjọ́ ti client yìí ó ń sọ fún mi pé òun lọ bank kí wọ́n sì tòun down. Ah, wọ́n ní wọ́n fóun gbogbo fọ́ọ̀mù àti pé scam nìkan tó ń fẹ́ sanwó fún ṣáà kó máa sanwó yẹn. mo ti mọ̀ kó máa já client yẹn mo ti mọ̀ kó máa já. mo lè fi gbọ́kàn lè client yẹn mo ti gbọ́kàn lè owó yẹn. ibi ah, oh, oh, tí mo bá sọ̀rọ̀ bí kò kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó fẹ́ sanwó rárá kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ pé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wà lọ́mọ rárá. ti ẹni sùn lọ dẹ ọkọ crack brain mi náà. ọlọ́run ti sún mi o ó dùn kan tí mo wo ẹ aláàdì kù ìṣèlú kan tá a bá kù ìṣèlú sí i tá a gbé wọn ságbárí tá a ṣá bí wàá tó pé a pé. ọmọ abẹ gé mi láìta abeg abeg abeg abeg adada ah ah, ah ah. oya oya oya kò sún lóye wa ìbúrẹ́ mi tẹ ah. ọmọ ẹ máa rí pé ẹ ń sọ̀rọ̀ látàrọ mi ò sọ anything ó nídìí o ó nídìí tí mi fi sọ̀rọ̀ ẹ̀rọ bí ṣe rí nígbà mi tí ọ̀rẹ́ méjì mẹ́ta mẹ́rin bá ti wà tó ti jọ ń gbé pọ̀ wọn ò ń ṣọ̀rẹ́ mọ́ wọ́n ti dọmọ ọ̀yà. dọ́ńtò lọ lọ́pọ̀ tó kọ́lé of èmi ò ṣọmọ ọ̀yà ẹ̀ káwọn ọmọ ọ̀yà ẹ̀ mi. ẹ kò sí wàhálà tó bá ti sọ pé òun ṣọmọ ọ̀yà mi ìyẹn òun ṣe problem bẹ́ẹ̀ jẹ́ kí mi sọ̀rọ̀ tèmi ẹ wo bí mi ní kẹ́ máa ṣiṣẹ́ yín o hustle is hustle bẹ́ẹ̀ bá ṣe mọ̀ láti lè make owó yìí ní kẹ́ make ẹ̀ bẹ́ẹ̀ òótọ́ ọ̀rọ̀ nígbà mi ọmọ ìyá àsọkúsọ ni bọ̀ máa sọ ẹ wo bí báyìí tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ yín mi ní kẹ́ máa ṣe bẹ́ẹ̀ à ń fa gbó à ń fa sìgá tó dórí bàbá bàbá lẹ́ǹfà yìí mo mọ̀ pé tẹ́ bá ti fa bàbá yìí sí ẹ máa wọ kitchen ni mo mọ inú dùn sí tẹ́ máa ń jẹ ṣé ní gbogbo tẹ́ ń fa yìí ó máa tẹ́ ò lára yín tí ò bá tẹ́ ò lénìí ó máa tẹ́ ò lọ́la tó bá dẹ̀ tẹ́ ò lára yín lọ́la kò sígbà tí ò ní kàn mí ẹ máa rántí àtúbọ̀tán o ẹ dẹ̀ máa gbàgbé pé health is wealth health yín wà very very important. Ah! àwa health kí you there. èmi. wàá ṣe bàbá ti yá wẹrẹ ni ṣe bàbá ti yá wẹrẹ ni ṣé ó yẹ ti yí ni kí nígbà tí mo máa dé bíbá ẹ ní yìí lò fún mi náà ìgbà wọn bẹ̀rẹ̀ sí tó lò fún mi ṣé torí nǹkan tó gbé mi wá kí wọ́n máa gbé lọ́dọ̀ yín ìyẹn ló kọ́ máa disrespect mi. ẹ Benzema pàtó pàtó èyí ni dalẹ̀ mo wò ní kúrò kí tó dájọ́ ara kí tó dájọ́ ọmọ tó ṣẹlẹ̀ ìjọba ń bọ́ sínú àwọn bàtà yìí lómi kan wọ oṣù mọ́ bàbá bàtà yìí tọ́ bàbá yóò lẹ́yìn dà ẹ́. sórí kò kí sórí sórí ayé ẹ. àbúrò dáadáa wú. jẹ́ kó rà ó wọ́n jẹ́ kó rà ó kó rà ó. ra bẹ́ẹ̀ ó lè fẹ́ ra ìwà gan butters. dọ̀tí ó kéré. a kò dọ̀tí bí bó ṣe máa ń rí rèé. mi ìfẹ́ ó ti dọ̀tí jù. ó dáa àló dọ̀tí. Ah, ah. mi ìrà mọ́ mi lè tẹ́. ṣó ṣeré làbó ó ní fẹ́ ó bóyá tẹ búrẹ́dì fún mi. ṣé mo tẹ mo tẹ ilé yìí báyìí ni. Ah. ṣé kó dàbí búrẹ́dì Shoprite tí mo máa ń jẹ mi ìrà mọ́ gbà àbúrò rẹ rí ṣé ìgbà tí mo kọjá ń bẹ orí orí kọkàn shoprite sórí mi ṣé mo tọ shoprite. mo fẹ́ mánéjì mi. ó mọ̀ kọ́lẹ́gẹ̀ búrẹ́dì ló pè ń gbà tó pè fún mi pé ó fẹ́ jẹ búrẹ́dì. This bed is dirty now, All oh, dirty. Bread, what? Bread, do you fún ẹ Don't, tó gbogbo ẹ̀ fúnra all ẹ̀ ó dirty. ó bread, you bírèdì dirty? máa ń dọ̀tí rẹ̀? Kí bread wá ṣe Ramo? Ah, bírèdì mi bread? rà mọ́? Àwa ra bírèdì. Ọ̀rọ̀ mo ṣe é man Ṣé manage bread most only can, can manage can journey now. ni now? Ọ̀fẹ́ bread for me, Ọ̀fẹ́ manage ṣé mo ń sọ̀rọ̀ kí ẹ kékeré fún ẹ? fọwọ́ tún mi lọ́wọ́ búrẹ́dì ẹ̀mí ò bẹ̀rẹ̀ dán o kí ló fẹ́ ṣe. mo fẹ́ gbowó búrẹ́dì mi. mi lówó mo lè sanwó búrẹ́dì mo lè jẹ́ mi ò lè sanwó ẹ̀. má tọwọ́ bójú ẹ̀ tí o ti bá tẹ̀ ẹ́ bọ̀ bí o má fọwọ́ fún o fi gbà ó tẹ̀ búrẹ́dì fún mi ó tẹ̀ búrẹ́dì ó tẹ̀ búrẹ́dì. abẹ́ẹ̀ tẹ̀jọ́ ó lẹ̀gbọ́n orí ẹ̀ ó yí fún mi lọ́wọ́ búrẹ́dì mi. àwọn ẹgbẹ́ one school ẹ̀ òun kiri búrẹ́dì kiri kó ṣe ju ẹ̀ ṣe fẹ́ mi tí mo wá ra búrẹ́dì náà ni. sórí kan tó ń sọ sí fún mi pé àwọn ẹgbẹ́ mi wà ní school. àti tẹ ilé ẹ̀sọ́ ẹ̀yìn ẹ̀sọ́ mi wá bẹ́ẹ̀ mọ́tò mi pé búrẹ́dì náà búrẹ́dì mọ́ ah, mi ò dẹ̀ lè sanwó ẹ̀. sórí kan tó sọ fún mi pé bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ká yóò dé wá sí. ẹ ẹ bọ̀ ẹ don't do that. Ah, ah, kí ló dé? má jùlẹ̀ o má jùlẹ̀ o ẹsẹ̀ jùlẹ̀ kí ló ń ṣe yín ẹsẹ̀ jùlẹ̀. ẹ ẹ ọjà fún ẹ ẹ ọjà rẹ ó ju bọ́lá mi lọ sẹ̀ wọ́n lọ skul jọ wọ́n gbé wá skul ó lè ta bẹ́ẹ̀ tó tẹ̀ tún bá mi sọ mo lè fẹ́ máa lè jẹ kí lè ra bread. ọlọ́ máa ń dójú tẹ máa ń rọ skul lásán àti tí o. ẹyin náà kò sí yín lọ́nà. abẹ́ jàre. ó sọ̀rọ̀ fún mi kókó rà. jámọ̀ ẹ alálàmọ́ yìí ló tẹ̀ máa dàgbò lórí burúkú yẹn. àní ọmọ sunkún mọ́ àánú ọmọ sunkún ìjọba aláàbò. ó bá dọjọ́ ọjọ́ kan a ó jiyàn wa a ó jiyàn iṣẹ́ wa ọlọ́run ọba ah, ah, gbogbo nǹkan arékòó yìí oríṣiríṣi náà lọ́mọ rí kíní ọ̀hún náà ni èdùngè yìí kéèyàn kúkú má dá máa gé ṣé kẹ̀ádà kẹ̀ádà ah, ọ̀pọ̀ ẹgbẹ́gun ti rí ni o èèyàn náà gé bá èèyàn náà gé bá díẹ̀díẹ̀ náà ní mọ̀mọ́ ni òun lára lẹ́kọ̀ọ́ yìí. lọ́dọ̀ọ́dọ̀ ọjọ́ kan a ó tẹ̀wá ah àǹtí yọlá you lẹ́ ń bẹ lẹ́yìn mi. <laughs> kí ló wá títí ẹgbẹ́ ilẹ̀ tí wàá ń trim àwọn flowers yìí. Oh. a ní gardener nu lẹ́yìn náà. ẹ wo àǹtí yọlá fi gbogbo yín lẹ̀ ẹ jẹ́ kí gardener máa ṣe nǹkan mi kémi náà máa ṣe yìí ẹ wo ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ onámúdá lè fẹ̀ ẹ wo kele tó bá wọn. ṣé kí ah. ẹ̀kọ́ sẹ́gbọ̀n yín ṣe ń sìn. èmi ni wọ́n ti ṣe. ẹ̀gbọ́n yín pè mí ó ní wọn tún lè wálé mọ́ńsìn ó ní tún di weekend. Ah! báwo ni bọ̀dá mi ṣe máa ń ṣe báyìí náà àmọ́ ẹ̀wù ẹ jẹ́ kí mú kinní kan yé yín àti yọlá sẹ́rí gbogbo yẹn sìn kí lè dáa náà ni ẹ̀wù kí gbogbo akálejò ọmọ gbádùn ara nínú ilé náà ni sẹ́rí bẹ́ẹ̀ tí ẹ̀ ṣe ń ṣe sí mi ó ti tó ó ti tó lọ́tọ̀ ẹ̀ mo ti máa ń sọ sí bá mi wí àtijọ́ yìí mo ti bá yín sọ̀rọ̀ lórí fóònù ẹ̀wù ìyàwó ẹ̀wẹ̀ bọ̀dá mi ìyàwó bọ̀dá mi o èmi náà fẹ́ mọ̀ ọ́n níjọ́ kan sẹ́rí gbà mo ti á mọ̀ yín báyìí ẹ̀wù kódà ìtọ́jú yẹn fún mi ó tiẹ̀ ti tó ẹ mọ̀ sí yọnu ẹ mọ̀ sí yọnu gbogbo yìí mo bá lágbára mi máa mú ràn yín lọ́wọ́ ìyá gbóná bá ti mọ tọ́jú ìyàwó wa nù <laughs> ẹ wò ń bá gé kinní tán ẹ bá mi kó gbogbo nǹkan aṣọ yín yorùbá dọ̀tí ẹ kó wọn lẹ̀ ẹ àbá yín fọ. <laughs> ẹ fún ọ ní ẹ wo ẹ má ṣe yọnu jàre. ẹ jẹ́ kó ṣe yọnu àti ìyọlá ní àlàfẹ́ fúnra ṣebí ìyàwó bọ̀dá mi ní ọmọ ọkọ ilé mi náà ẹ wo kè sí ìyá àlè múra rárá lọ́wọ́ àǹtí ìyọlá ẹ mú kele tó bá. anyway ẹ mọ̀ kọ́ tẹ́ máa ṣe ń sìn ẹ kọ́kọ́ fún mi lélẹ́yìn hmm ẹ máa bọ̀ nílé kẹwàá jẹun náà ah. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ kẹwàá jẹun. ẹ lọ má jẹ kẹ bọ mi palẹ nkúrú. ẹ ṣáà máa bọ̀ kẹwàá jẹun náà ah, kẹ lọ ṣáwà ah, kẹwàá jẹun ẹ máa yẹ jọ ẹ. ẹ ń tọ́jú mi ọ̀rẹ́ bá mi tọ́jú ẹ̀yin náà. hello baby mi where you now we are waiting. okay dear. ìsìn ẹni mi ìtì bàbá ọ̀pọ̀ àṣà ẹlẹ́sìn àwọ̀. ẹ á wòye mi ní. ẹ̀dọ́ ọmọ làárọ̀ pé o dáadáa ìwọ náà ìṣe ìyànṣẹ́ ẹranko. ní kíni bó ayé lóde láti pààrọ̀ ọkọ rẹ̀ ń pè ọ́ lọ́mọ láǹgìdì. kílẹ̀ yìí àfin mo lè mú un lọ. Linda lorúkọ mi. Linda. Yeah. Gate man wa ni wọn. Oh uh, really? Mm, oh. Má ti ju sẹ́ rẹ̀ ti ju sẹ́ mi. Oh, ẹ kú ìtọ́jú bébí mi, ẹ ṣe gan. Bébí tó sì kiri ewu mọ̀ ń tọ́jú lára rẹ̀. Ẹ bẹ̀rẹ̀ kọ́tọ̀kọ́tọ̀ nù. Ah, ah. Wá ẹ̀rín ẹ̀ pa mi ọ̀ ń lọ nu. Bolẹ̀ ń lọ bolẹ̀ ń lọ. Ẹ̀rín ẹ̀ pa mi, wọ́n fẹ́ bòkun ni. Ṣé ìgbọ̀nyé adájú yẹn ní pátákan yẹn yẹn ń kó kiri lọ? Ọ̀dà ẹnu ẹ̀ lọ wa ọ̀tún awúta ìwé tó lọ mú mèrè. èèyàn gidi mọ̀ lẹ́yìn o ẹ mà ní dáhùn láéláé o ẹnu mi wọ̀ tí mò ń pè ọ́ láfi èèbó ni ọ́ o ó ṣe o máa mú lọ ẹni tó bá wọ̀ ni òfin rọ pé pààtì túta wọn bá ya ẹnu rẹ̀ ọ́ yà dáadáa ẹ ti ó kun ẹ tó fà á yọ ẹ sì dìbọn mi fún ẹ má mẹ́kẹ́ ní ẹ̀yìn orí mi ẹ má mẹ́kẹ́. wọn náà kò fi fún ìṣòro dé mọ́ ó mú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mi ò bá rọ fún ẹ ó ti sùn mí. àǹtí iye mo ti sọ fún yín sùúrù lẹ máa máa nílò sùúrù tẹ́tí ní láti jọjọ́ ẹ̀ tí kò sùn yín ẹ ṣẹ̀ṣẹ̀ o fẹ́ máa sùn yín báyìí máa fara balẹ̀ ni everything will be fine. ó ti fi ṣe kó bí àmì ìní sùúrù náà. tí mi máa ń sùúrù ni wọ́n nílé ọkọ ilé ẹ̀kọ́ ni. àyàn kejì mo kún ní sòrò kejì ṣó ti meet àrẹ̀mú àbúrò ọkọ mi rí. àwọn tó ní dáadáa yẹn. Mm. ṣó rí pé ọgbọ́n yẹn handsome bọ̀ ni in fact kò kàn ṣe fún handsome nìkan he's so loving. Mm. <gasps> ṣùgbọ́n very loving very caring very cool-headed. Ah, Bobo, yeah, you know, bó ṣe máa ń gbé mi gẹ̀gẹ̀gẹ̀, he's so respectful. Ah, I'm beginning to have feelings for him. Ah, Bobo, tell me some sort of, you know, feeling. Auntie ah ah, kúrò lè sọ lẹ́nu yìí. Nǹkan tó yẹ ká ṣe kẹ̀kẹ́ máa bá wa wí, òun lè sọ lẹ́nu yìí. Ah, ẹ méje káwọn èèyàn bá wa gbọ́ náà. No, no, no, I'm disappointed. Ah, ah. Kejì, mo fi hàn pé tá a bá rádùn, adẹ́fọ̀bẹ̀ ṣẹ̀kọ̀. Tá a bá rádùn, adẹ́fọ̀bẹ̀ ṣẹ̀kọ̀ àǹtí yìí. Àǹtí yìí. Ah, ah. No, no, no, no, no, no. Ẹ má ẹ̀ka ara tàbá yín gbọ́ o. Wọn ò gbọ́dọ̀ gbọ́ ẹ̀mí Phillips fàbùrù ọkọ yín. Kí kilo kí ló ọkọ yín kí ló ṣẹlẹ̀? Kí No, no, no. I, ah. oh, ah, ah, ah. mo ti gbọ́ jẹ́ ìsìn àlàyé mo ti gbọ́ kejì kejì. ẹ wá máa. kejì. mo ṣàyẹ̀wò ní ṣáà. ilé ní sọ́la ti ń jẹ èkúté onídòdó tẹ́ lọ́rùn bàbá ìwà ohun tá a bá ní ó yẹ kó jọ ní lójú. ìtẹ́ lọ́rùn bàbá ìwà ìtẹ́ lọ́rùn bàbá ìwà ohun tá a bá ní ó yẹ kó tẹ́ ní lọ́rùn ojú kòkòrò. da nani nani nani o oh, anila nani o oh. ilé yẹn ti sùn ní wòye. ààrẹ mi mi ò ń sùn ní. Ah, oorun ìlà bá wò nígbà yìí ṣe wẹ́ẹ̀ sùn lọ́sàn ẹ bá sùn dáadáa oorun ìlà. ti yé mi ẹ wò ẹ jẹ́ kí n sọ kinní kan sí yín agídí nìgbóná ni o àáwù àbàjẹ́ èmi ìlé gẹ́sìn ẹ̀gbọ́n mi mi ì kọ́ mi báwọn nílé. Ẹ dá máa gbọ́ wọn yín sọ̀rọ̀ jáde. Èmi ló tẹ̀ máa ń ṣe gbogbo yín lẹ́kọ̀ọ́ iná ìwà ìbàjẹ́ ìjẹ́kẹ́ èèyàn gidi ni mo pè yín èèmọ̀ bíi ti yín náà ń bẹ lára yín bó bá yá nísìnyí ẹ mọ̀ gbé kíní bọ̀dá mi lọ ta ẹ̀yà mo lọ. èkó èkó yé mọ̀ sèlú yóò dáa o kí ṣé gbogbo òṣìyẹ tẹ mọ́ sí lẹ́kọ̀ọ́ rè ó bá yá nìsín náà ní mọ̀ gbé kíní kíní bọ̀dá mi lọ́ta ni náà ní ìsìn yìí ń mọ lọ́lẹ̀ yín àlè ìjẹ́ mọ bá bá yọ̀ náà ṣe à ń lọ yàrá. tó bá sọ pé ẹnìkan fẹ́ mú strawberry ni wọ́n ń wá káàkiri wọn nìkan lọ́ra fún wọn ẹni ò ní ìlàjọ lọ síta lọ ra o. how do you ah ìwọ owó lẹ kó máa oh well ṣe mo pé iṣẹ́ omi ni mo ṣiṣẹ́. Uh-huh. yes because wọ́n ní service body ẹ̀ dáadáa kí squeeze ẹ sọ́ọ̀tún àti òsì kí n wọlé mọ̀ pé òun náà lọ dáhùn ẹwọn pé mi àgbà ti dé. àgbà níbo <laughs> ó ń ṣàgbà rẹ ọ ó dàgbà lójúbọ níbẹ̀ ó dàgbà ọ <laughs> ṣègbè gbomi bí aṣọ ni <laughs> ó dàgbà ọ. èmi ò mọ àfi bí wọ́n ṣe sọ sí o. Ah, ọ̀dẹ̀ tí mo ná nìyẹn. really a jẹ́ pé mi lè jáwọ́ exercise àtàgbo tí mo mú gbà mí ah. i should continue taking that. sure of course eh? ah, it's important. No problem. No problem. Bọ́lá Oh, Ọ̀la. Hmm. I'll be at home. Hmm, you don't need to be at home. I brought your seat tomorrow. I just want to surprise you. Oh, really? Yeah. I trust you. Mo ń gbọ́ jàre àwo. Ẹ̀wò kékeré mọ̀kọ́ kékeré kọ̀ àmọ́ ẹ̀yin ṣáà ti jù wá lọ sóòtì àádá kí ọmọ ọkọ kí n mọ kí n mọ rún ìyàwó bọ̀dá rẹ. sórí tí o bá wo dáadáa ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ń tó sọ eléṣu èèyàn kan ní oúnjẹ olórí òbú obìnrin ní í ṣe bẹ́ẹ̀ bígbà téèyàn fẹ́ dáàrin ìwà àtẹ̀gbọ́n rẹ̀ rú ni. kó jẹ́ ọ̀rẹ́ sọ rẹ̀ gan-an kò dáa ká má wàá sọ pé ó mọ̀ pé wọ́n làbúrò ọkọ ó wá ń ṣe sí ọ mọ̀ ṣe sí o. ṣe rí ká mọ̀ ká mọ̀ parọ́ ká mọ̀ jalè ṣe rí bọ̀dà mi náà kì í ṣèyàn dáadáa kì í gbélé ibiṣẹ́ ibiṣẹ́ ibiṣẹ́ ibiṣẹ́ bó bá wò ń bọ̀ lọ́la kì ní dé níjọ́ márùn ẹ kò wá sẹnu ẹnu tiẹ̀ ni wọ́n ti gbọ́ ah ikọ ẹ bọ̀dá kì í gbélé bó bá lóun bọ̀ kò ní wálé ìwọ ìwọ̀nba náà lèèyàn fáyìn sí ó yẹ kí wọ́n náà ọ́gìlì díẹ̀ sọ ọmọ pé bẹ́ẹ̀ bá fáyìn ń kó yàn sí pírọ́blẹ́mù ara pé tó bá ọ́gìlì díẹ̀ ní ìsìn ìyàwó bọ̀dá rẹ ó lè ṣe síta kó mọ̀ sí sọ́dọ̀ rẹ ọwọ́ sọ pé bọ̀dá rẹ gbélé. ah ẹ bá mà ti yọ ọlá ó fáyìn ju gbogbo yẹn ń rò lọ o bí wàá bàjẹ́ òsì wá sí lọ́dọ̀ mọ́jọ́ torí rẹ bẹ̀rẹ̀ mọ́jọ́ dáàrin wa àti ẹbí yín wú sógbọ́ bó bá ṣe sí ọ̀sùn bẹ́ẹ̀ lọ sórí tó bá wù kó já rẹ̀ sí o paná ojú ẹ sẹ́nà pé tó bá fọwọ́ kàn yọ bátìrì rẹ̀ jẹ́ kí gbogbo sẹ́ẹ̀lì ẹ kó dáì fáínálì ah. ẹ kára rẹ mọ́ mú ni o bá ẹ bá múùfù bí pàtó bẹ bí jẹ́ nù. àbí àbí ọlọ́run sì ní jẹ́ kí mi bẹ bí jẹ́ o. má má má má ṣe bẹ́ẹ̀ o tó bá ti di pọ́fẹ́ mọ̀ disturb ẹ̀ mọ̀ wá jókòó sọ́dọ̀ mi ní èmi pẹ̀lú àlè jọmọ sí fàájì. èsì jù bá ń lọ. òjò báyìí lọ. ọ̀rẹ́ mi chibi yẹn o mọ eré ṣe bí. I told you. mo sọ fún ẹ mo já ẹ tẹ́lẹ̀ náà mo sọ fún ẹ pé àwọn bàbá arúgbó yìí àwọn ọlọ́mọ eré ṣe jù if you know you know. as in at a time tó ti ṣe ni mo wọ bẹ́ṣin lọ́nà lọ fáìsì kì í. ṣé o ṣe ọ̀rẹ́ mi ìyẹn gangan ló fi máa ṣe wọn lẹ́yìn. àbíbò wa ń bẹ̀. bẹ́sẹ̀ mi wọ́n báyìí máa ní ẹ dọ́bù owó mi. seriously oh hmm. ọmọ my babe don win jackpot. ẹ wá ná ẹ wá ná ọ̀gá má gbàgbé ṣe nọ́mà ìdá mẹ́wàá ẹ̀dá. normal level. ọmọ ìdá méjìlá. síjẹ́ ìwà ẹ̀mí. ẹ màmá ọmọ wet ground fáwọn ọmọ ṣẹyẹ fún wa máa tẹ̀ wọlé kẹ́tọ́ jí mi lówó. wà ẹ lọ sí ibo ó ní fẹ́ yàn pọ̀ mọ́ ó máa ṣe ọ̀rọ̀ ìpàdé. Ah, no do that level. lóṣì náà bí òun nìkan lòun ní nǹkan gidi ṣe lòun mọ̀ nǹkan gidi mi gbọ́ mọ̀ nǹkan gidi mo ní ìdíwó láyé ń bá bàbá yẹn gan dà báyìí. nǹkan ni ọ̀rọ̀ ní máa ń gbà tí ń bọ̀ sẹ́ni ṣàlàyé fún un àgbà tí bá ń bọ̀ sẹ́ni. àyè gba tápà ń kọ́ lè gun nu. àṣeyàn ló ní bọ́dá lè kálí. ǹlẹ́ o bọ́dá dáadáa. sàdákàtà yín o ẹkún náà mọ́ńkele wọ́n tàn án wọlé wọ́n náà wọlé. torí torí kan tó ń kọ́ọ̀sì sórí kan tó cause mọ́ ìkéyàn kó máa fọ́kọ̀ bráyé mo sọ fún ẹ yorùbá yorùbá gan wọn ni tíṣọ èèyàn bá tẹ̀ yọ́n má fọwọ́ bò ó jẹ wọ́n má ṣe kiri fẹ́ẹ́ lọ́wọ́ má pariwo má pariwo ó ń bọ̀ ó ń bọ̀ bíbà kó fẹ́ pa ẹ̀pọ̀ ẹgbẹ́ ó ń bọ̀ àwọ̀rá dẹ́ẹ̀dẹ́ wọ́n kan tó ṣì mọ̀ ọ́n sí. ó ń bọ̀ tí mò ń sọ débi kó ìwọ náà fi lè mọ̀ pé kíní ń bọ̀ ni kó fi lè pàdé ẹni bíbí bẹ́ẹ̀ ń lọ mọ́kà náà ni. no no no ṣe tó ń bọ̀ tó ń bọ̀ wá gbèrú mi èmi fẹ́ máa rọ̀ kó fún mi lọ́wọ́ mọ́tò. lórí fún mi lọ́wọ́ mọ́tò ni. Ah, ah owó mọ́tò kiri mo fẹ́ fún ọ ṣé wọ́n wọ mọ́tò kiri búrẹ́dì ni. ẹnu ẹ̀ pé sẹ́mi pé èmi máa ń wọ mọ́tò kiri búrẹ́dì èmi máa ń wọ orí fún mi lọ́wọ́ pẹ̀lú. pẹ̀lú kí ni àjọgbádùn ẹ̀kọ́ ni òní pẹ̀lú ọwọ́ tó ń ta òní pẹ̀lú sẹ́mi nìkan ni. kò ṣe bẹ́ẹ̀ o yorùbá yorùbá kò wọ́n wọ́n sọ pé orúkọ téèyàn tó máa sọ mọ́ ẹ̀ ó wà nínú diary kò sí problem hmm. gbẹ̀rù mi. nínú diary kọ. gbẹ̀rù mi. ó wà lórí Facebook ni tí ò lè gbẹ̀rù mi àbí ọwọ́ orí burúkú ẹjọ ẹkọ àti ríra wa kíkọ máa bùnmi tó bá mo gbọ́ mo gbọ́ burúkú ni ẹ mo gbọ́ burúkú ni ẹ. ẹ kí ni tí o ṣe farabalẹ̀ tó wà lọ́la síbi àtúntò ayé máa bàjẹ́ fún ẹ tó bá fọwọ́ fọ mí kíkí kú ṣe bí ẹ máa ṣe ṣíṣíbù lọ fún ọpẹ ọ̀rọ̀ tó láìsí ni ẹ àbúrò burúkú ni ẹ. n tó jẹ.

èmi èmi èyí bá ṣe dá sọ̀rọ̀ ọmọ yẹn mi rí ọmọ yìí gbèrè yóò gbèké o. Ah, ṣé ń gbàdé ṣe pé dìlọ́fẹ́ máa sọ̀rọ̀ ṣé dé ibẹ̀ mo fẹ́ jẹ ni. báwo ni. àdúgbò sà. Ah, ṣé òun yọkùn sí ni. Ah, ọlá yín ni ẹ̀gá. ọlá àti ni. ọlá yín ni sà. ẹ wo oúnjẹ yẹn ń jẹ ni o wọn lè jẹ tẹmọ bẹ́ẹ̀ ṣe ń wò wọn. wọn jẹ ojú kan lọ. Ah, ẹ ṣé mo dúpẹ́. èmi ọ̀gá ẹ̀ gan àfi bíi Buhari. ọ̀gá ẹ̀jẹ̀ ológun kan ni òjò tájà. ọlá yín ni ọlá yín ni. àbójú fẹ́ràn ẹ lọ́gbẹ́ lọ́gbẹ́ lọ́gbẹ́ mẹ́. ọkùnrin ogun o kàn ń kí mi lọ́rùn ṣá gbogbo oúnjẹ ti jẹ tán. mi ò wá jẹ púpọ̀ ó dàgbé ṣe jẹun tán mi kọ́ ló dà sára ẹ̀. ọlọ́ọ̀lọ́ọ̀ náà láyín náà ni ẹ rasa ẹ kúrin ah, ah, ọ̀gá ojú inú mi dùn pẹ̀tẹ́ ẹ̀dínlẹ̀ bá wa láyọ̀ àtàlàáfíà fọlọ ẹ pẹ̀lẹ́ torí pé ká dúpọ́ lọ́wọ́ ẹni tó sojú tó sẹ́yìn ah, èèyàn ní ọ̀gá. obìnrin pọ́ ah, máa yá yín ni. Ah, ah, ó ṣe mọ ni àbúrò mi dáadáa ẹ̀jẹ̀ mi ló tún kí ló fẹ́ kó ṣe tẹ́lẹ̀ tí ó bá ṣáájú sẹ́yìn. ó mójútó lé <laughs> ó mójútó lé màdá gan ròyìn màdá dẹ́ pé tẹ́ máa wọlé láti ibi iṣẹ́ báyìí wọ́n ẹ̀ jáde mọ́. gbà mí gan láàárọ̀ ọjọ́ mi báyìí wọ́n lè léètì wọn tó máa lọ ibi iṣẹ́ màá ní à màdá tí ó sì wá ní àwọn òṣùmọ̀júmọ́ ṣé èsì ẹ̀kan wá ní wọn bá parẹ́ wọn ní ayọ̀ náà ló yẹ kó jẹ́ <laughs> ó dá ń gbà náà. gbà mí gan gbà mí gbà mí tiẹ̀ tó lélẹ̀ wọ́n tètè wálé ẹ pé bí aago mẹ́rin wọn máa ń close ibi iṣẹ́ tẹ̀ wọ́n tètè dé ń gbà mí báyìí ní báyìí ti wọlé báyìí wọn ò jáde mọ́ mi náà ah, ah, màdàmọ́ faramọ́lé o pẹ̀lú dáadáa <laughs> ilé gan ti mojú wọn. lọ́nà àbí ọkàn wà tó ń gbìyànjú àti jẹ́ kí n mọ̀. hello kí ni mo fẹ́ máa sọ kí ni mo rí sí ń sọ. ó dà pọ́ọ́rọ̀ ẹ̀ yóò fẹ́ yé mi dáadáa kí ni ó wà tí màá sọ mo kàn ń sọ ni bí ẹbí ṣe dáa sí ni kí ni ṣé bí mo á bọ́jú orí ìgbèdé ọlọ́mọdé àrí láburú kí n báyẹn lórí ara wọn kan sí wọn àmọ́ sọ fún ní nǹkan ni kí n tèmi n ò gbé sún débi pé màá wọ orí ebè káàkiri kí ni ọlọ́run má jẹ́ àyìnlé sọ gbogbo nǹkan báwọn. ṣé gbogbo àṣà aláàtà láfíà. a dúpẹ́ fọlọ́ ọ̀dà ọ̀gá ẹ láìsí polówó ẹsẹ bọ́ọ̀sì òfófó wọn ti fẹ́ mú mi sáàrin bẹ́ẹ̀ tí mo rí nǹkan kan pa ìyàwó àwọn nígbà tí àbúrò nǹkan lára ìyàwó wọn tí wàá sọ fún wa mm. ni. Please, wọ́n. kí ló ń wẹ́kọ̀ mi fún. ẹ òkúta ẹ̀sìn ẹsẹ̀ rí ń ta gbangba. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ orin. bẹ́ẹ̀ ṣe yọ só bẹ́ẹ̀ làwọn kan yọ gbọ́ orúkọ ànìmọ́ èmi tí mo ti tú sí mi lọ́wọ́ gbogbo àṣírí ẹ̀ báyìí ọ̀rọ̀ mi wà. hù ta ni hù tó mọ̀ ta ni wọn àti ẹ̀jọ̀ ń fara kóra tó fi kó di. inú ilé mi under my roof èmi ìwọ yes hmm, ìwọ òun gbatẹ́gùn mi sára ìwọ fẹ́ o fọ ó yà lẹ́nu pé mo ti mọ̀ <laughs> mo ti mọ̀ ṣó ti tán àbí èmi gbà ẹ láyè sínú ilé mi wọ́n wá ń fi ara ro ìyàwó mi lára àbí. ẹ wo bọ̀dá mi gbogbo yẹn sàn kì í rí báwọn o. kò rí bí báwo. alájọbímọ ò kì í rí báwọn. tọ́tà bá alájọbímọ àwọn ọ̀ṣẹ́ wá wá ṣá àwọn ọ̀gbẹ́ tó ló gbẹ́rù lọ́la sórí tèmi ò ní. mo rí un lórí rí ó pa ni ó sì bọ̀ wá kọ́ wọ́n náà. tẹ́tù kò extreme name. ẹ stop telling me it's embarrassing èmi á fi gbogbo orí jágbó já gbogbo ẹ̀ máa máa kó wọlé èèyàn ló wọ́n dà náà á jáde kò ní pẹ́ wọlé á máa sùn láago mẹ́ta ìyàwó tèmi sùn three a.m. iṣẹ́ wo ló gbà nítorí ìwọ ẹni anyway, màá kọ́ dájọ́ tiẹ̀ náà màá kọ́ padà sábúlé. bọ́lá mi dákun. o ò sanwó ilé o ò sanwó oúnjẹ o ò ṣe kankan o ní bùkátà ìyàwó mi ní bùkátà ẹ gbogbo wàhálà tí mo ṣe kí wọ́n máa fi look nice ibi tó fẹ́ parí ẹ̀sìn lélẹ̀ àbí tó fẹ́ parí Ya, ya. Eh, yẹ ẹ ó lànà ó ṣe ẹ bó ti alright anyway well let me announce this wọn ìṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ni ogun ti bẹ̀rẹ̀ báyìí wọ́n ti dé ọ jẹ́ kó pè àwọn alábòlé náà. ọlọ́mọ mi mọ̀ kọ́kọ́ nípa rẹ o olówó ilé bàbá kan ní bá gbọ́dọ̀ bẹ́ẹ̀. ọmọ eléyìí ọwọ. ẹ ṣe ẹ ṣe ọmọ eléèrè àkọ́kọ́ ah! Ah, àfi sùúrù ilé ayé gba sùúrù ọmọ eléèrè àjọbọ wojú mi èmi ni mo sọ̀rọ̀. ṣé o yẹ kó máa gbọ́rọ̀ ńán ni wọ́n pé má dálé ara ẹ̀rú ṣàánú mi ìyàwó gidi lọ́lọ́mú kù ọ́ lẹ́ ìyàwó mi. ẹ wo dáàdì kò tiẹ̀ sí nǹkan tó dùn mí ní gbogbo ọ̀rọ̀ yìí tó ẹ lè imagine kí tẹ́jú ọkọ tèmi kó máa gbọ́rọ̀ ọ̀rọ̀ riffraff yẹn over mine. ẹ̀dùn wo ràìfù ń bẹ nídìí ọ̀rọ̀ yìí náà ilé rí burúkú ní ràìfù ràìfù ẹ̀ ṣèyàn rè ọlọ́run ní ìdálé rẹ rú. no rafiu osinbi gate man mi ìkálé ló ń pè ní riffraff ìtumọ̀ riffraff ni ẹni tí ò já mọ́ kan ẹni tí ò ṣe rí mọ́yàn. èèyàn já mọ́ nǹkan ajagunlá ní ipa. a ní eré ìṣeré èwo pa yé ṣe pé ìlú lé báyìí ẹ yé ṣe pé ìyàrí. ẹ̀kan wo kí wọ́n ti pè ní. jẹ́ ìgbọ́dọ̀ o àbí bẹ́ẹ̀ yọ ọkọ̀ òdege mi èso fún wọn náà gbogbo dúdú bá rí ṣé òun lẹ́nu sọ. ṣé yín mọ̀rọ̀ lọ ni mo mọ̀rọ̀ lọ bọ̀dá nìkan ní. ẹni kó bo kò wọ́n ní rògbò rájà wo ìyàwó mi ìwọ ni ẹ bẹ̀ o. Yes sir. ah ìwọ náà wò ṣé ọ̀rọ̀ gẹ̀ẹ́tì mọ́ ló yẹ kọ́ mú dání. Hmm. ah wo àná mi ọ̀ ṣe ṣàárẹ̀ rè èèyàn níyìn. ẹ ṣe sàn. ǹlẹ́ máa dì á. ẹ wo dáadé nǹkan tó tiẹ̀ tún dùn mí jù báwo ni tẹ́jú ṣe máa firú mi lẹ̀ sínú ilé títẹ́jú ò tiẹ̀ ní bẹ́yìn wò kí tẹ́jú máa dá fi mí lẹ́nu ilé ẹjọ́ ẹ bá mi ṣàlàyé fẹ́ bá mi sọ fún kó gbọ́ dáadáa kó dẹ̀ yé wípé money is not everything owó kọ́ ni gbogbo nǹkan o i need him mo need him with me ọmọdé ara mi ni mí now. ṣọ́ọ̀ gbọ́ báyìí ǹyọ́ ọmọ yẹn fẹ́ yàtọ̀ sí yìí wọ́n ń ṣe. èkí ló sọ orí kì í jókòó sílé kí n má ṣiṣẹ́ mọ́ bóyá lè mọ̀ pé dangote tẹ́ ń gbọ́ yẹn dangote òun kọ́ owó sí. èwo ni jẹ́ dango. ìtumọ̀ ní pé mi lè jókòó sílé kí n kọ́ máa wo kí n máa wà rò gírí kí ni fẹ́ máa ṣe nílé. ẹ wo dáàdi dangote tún sọ yẹn kò níyàwó nílé. ẹ tán wọn kàn níyàwó. ẹ dẹ ẹ jẹ ká fọ dangote lẹfọ náà màmá ṣàlàyé fún yín létà. ǹyọ́ ọmọ yẹn fẹ́ fún. ó jà mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ dọ́ẹ́ pé yẹn ni kí n máa gbélé àbí. sọ̀rí enékoburaja yìí má mo bẹ̀ ọ́ ni mo yàwó súnmọ́ ìwọ́dà súnmọ́ súnmọ́. ní kò náà súnmọ́ mi o. ìwọ́dà ìwọ́dà súnmọ́. ká ní gbogbo eré ọmọdé súnmọ́ mi súnmọ́ ìtàn ọlọ́tẹ̀ máa sọ fún ká súnmọ́ ra wa ni. ẹ súnmọ́ ra àbẹ̀lẹ́sì ọ̀wọ́ ọba kiri dàpọ̀ bẹ́gùn kò mọ́ra kò mọ́ra ṣé ó máa kò mọ́ra ṣíọ́ ẹ̀ẹ́ta ẹ má rà jẹ pẹ́ ìyẹn ní retí báyìí ìyẹn ìyẹn ìyẹn ní gbóná jẹ dìde dìde lẹ́yà mi ẹ ṣeun bí ilé ayé ṣe rí nù àwọn èèyàn bá gbà sí iléeṣẹ́ àbí kéèyàn ṣọ́ra kù. ọjọ́ adá mi ọ̀rọ̀ ọ̀rọ̀ dábẹ́lẹ̀ abẹ́lẹ̀ náà ti ń sọ̀rọ̀ ọ ah, oh, oh, gẹjẹ létè oh, mama gẹjẹ létè ṣíọ mi ní ẹja ẹni ṣe kú ṣe ọdún ẹ ṣe dáadáa ìyàwó mi ṣìrànlẹ ṣìrànlẹ kọlẹ orí gúnyán gúnyán mi ì fẹ́ ní rírò mi lápá ẹ ọjẹrì. fúnadà o. ọmọ ni wọn kọ ti dé já lọ. ẹ ẹ ń bẹ lára ẹ. màsíkátà dada ẹ. Ah! ọmọ mi. brother i dey you know me ọmọ this babe set die. Ọlọ́run kò wọ́dí ó kàn fà á ó kàn fà á kò wọ́dí ara ṣẹlẹ̀ believe pé idiot yìí nuisance yìí ó slap ass mi. Ah, ó dẹ̀ parọ́ mọ́ wa ó snap ass àbó gbà díẹ̀ ó gbà díẹ̀. oye ò pé. it's okay it's okay tó bá yẹ pé bẹ́ẹ̀ báyìí you must be crazy there. Ah, ah. ẹ mọ̀ pé nǹkan tó ṣe sàn abuse ya. a ò lójútì sórí charge abuse tó sọ yẹn charge abuse tó sọ yẹn wo wọlé ka lò fún ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn àwọn olóyè ka sọ ò lójútì rárá bẹ́ẹ̀ ṣe wa ìtọ́lá bàbá ka ẹ̀mọ́ bìtú wà yìí ọlọ́run tí yóò bá ṣẹ́ ọ̀n máa lọ tí yóò ní dé mọ́ máa lè ní wa àtẹ yes yes ọba lóò ní dé mọ́. ṣọlá ọmọ mẹ́tọ̀ wẹ̀ tó bá wàá jọ lòlẹ̀ pẹ̀lú méjì lọ wọn wọn lé ní twenty four years old. wọ́n ń fún wọn ní mugun ni ẹ ibi tí wọ́n ti jẹ́ mugun ni wọ́n ń fún ẹ ní àwọn ọmọ tó jọ seventeen lẹ̀ àwọn ọmọ seventeen years old. sọ́rí ọ̀rọ̀ tí mo bá ń sọ yìí mo ń bá ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n sábúrò. ayé la yẹ má tún pè mí lábúrò ẹ mọ́ má tún pè mí lábúrò ẹ mọ́ aṣáájú ọ̀la ni it's alright okay mo ń bá yín sọ̀rọ̀ bí ọmọ sí bàbá. ọmọ ta náà ni o ṣe dáàdi mi dáàdi pọ́pùsì mi wà ń lé dáàdi mi wà ń lé. tọ́ ẹ pé yẹn ló bá fẹ́ mo ń bá yín sọ̀rọ̀ bí àwọn ẹrú mi. ayé yẹn bá fìdílé rin wọn ayé yẹn bá fìdílé rin wọn ẹ bá fìdílé rin wọn ayé yẹn. tí bàbá ẹ bá wà mí báyìí àti ẹ̀yin méjì tẹ dúró yìí ẹrú mi lẹ máa jẹ. aláyé wo ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ point of correction ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀. iṣẹ́ rí tẹ́ bá ti jẹjẹrẹ tọ́rọ́kọ́bọ̀ kan pẹ̀lú yahoo tẹ́ ń ṣe àbí ẹ wá máa fi ẹ bùrùkà káàkiri. àwọn yàwó lè kó àwọn olùdíẹ̀ kọ́ báyìí. one on one or even three of you if I stand before you níbi báyìí kò sí tí o ní larí mọ́lẹ̀ nù yẹn kiss canvas but I won't do that with you mi ní ṣe ẹ pẹ̀lú yín because ọ̀pẹ́ ah, àgbàlagbà kí ló ń ṣe yẹn fún àmọ́ màá kọ yín ẹ̀kọ́ tó kọ́ ni màá kọ́ yín balẹ̀ ni. máa kọ́ máa thank you jàre my dear. kí ló bẹ́ ṣe. ọ̀rọ̀ lẹ́gbẹ́ tó ń jẹ́. kí ló bẹ́ ṣe. kí ló bẹ́ ṣe. kí ló bẹ́ ṣe. kí ló bẹ́ kẹ. àwọn sẹ́pà. hello commissioner. sakama jẹ. ẹ mo ti dé mo ti ìjẹta ni mo padà dé mo wà níwájú complex mi mi báyìí àwọn boys kan wà ń bí báyìí right now ẹ̀mí mọ̀ nǹkan tó ṣe wọn bọ́yọ̀ tí ni o àbí kọ̀ọ̀kan I dey understand wọ́n fẹ́ máa mọ̀ lẹ́sẹ̀ ara wọn in fact débi tẹ́pẹ́ wọn lọ fọ́ tàpù dí àwọn ọmọ ọlọ́mọ can you imagine wọ́n sì wà bí o. guys movement commissioner alaye yẹn pé o movement movement ẹ̀yin tẹ̀lé movement commissioner ló pè yẹn ọmọ ẹ máa wọ orí bẹ́ẹ̀ wá ẹ máa kọ́ yín tí yín wájú ní ẹ máa kọ́ tí yín wájú lọ́dẹ̀ ẹ sálọ ni ẹ máa wọ orí ẹ wà ẹ lè jẹ ọkọ ẹ máa palẹ̀ bá mú yín ẹ máa palẹ̀ alájímọ̀ géèmù ẹ̀yin tají tàtẹ̀ àfọ́tìfọ́tì wọ́n bá ní fíìmù wọ́n bá ní wọ́n ìwọ ìwọ ìwọ tẹ́gbẹ̀tẹ̀ yóò máa olówó. àjẹkí fún lẹ́pọ̀ ẹ nínú. It's all right, it's all right, it's all right. Wọlé wọlé wọlé wọlé let's go. Jọ́dá lọ. Mo wà wà wà bọ́lá ń tẹ̀wá ju wà á rí. Bísí, wọ́n tó gbẹ́lẹ̀kùn bí ó tẹ̀. Ṣé wọ́n jẹ́ lẹ́kùn lèmi lórí ni? mi ò mọ fún ẹ. èmi ló ń ṣẹlẹ̀ gan báà náà ni mo pè ọ́ pè ọ́ pè ọ́ pè ọ́ ọ̀gbẹ́ kọ́ọ̀lù mi. ẹ kí ló pè mí fún ṣòro láti òní ìlọ má ẹ bá nílé ayé ìpinnu bá mi mọ má lè kí ìrẹsẹ̀ mi bá mi mọ ṣé gbọ́ mi. ẹ̀yin gẹ́sì ẹ sì jọ kẹ́ bá ń bẹ bébì mi. ó mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó ṣì kẹ́kẹ́ sí òsì ń sọ̀rùn. ẹ bá ń bẹ kí dákun tó má kọjú mi sọ̀rùn alẹ́. you know say from day one mo hate your boy mi ò like ẹ please step out ọ̀dà ló òkè. ẹyin no mọ èèyàn rẹ mi ẹ mọ pé bọbọ yóò wọ tì mí náà ogun ló lò fún mi náà. Linda èmi. wọ́n sọ fún ẹ náà nígbà tó ti wá tiẹ̀ kàn nígbà so a sọ sọsọ tó ló gbọ́ ó dẹ ní pé kí ni adẹ fi ẹlẹ̀ ṣó tọ́ báyìí ẹ jọ ẹ bọ́ta. kún kún máa lọ. look a boy go out. ẹ máa lọ stinking idiot. ẹ tí ì ṣe nǹkan sí. ẹ bó ṣe Linda èmi. dẹ́gbẹ́ orí ẹ̀ ló ń rùn. ẹ máa insect wà nínú orí èmi ò mọ kó tó rẹ̀. ó dàbọ̀. like báwo ló ṣe ń kó yóò kí n kò kí n já fíkanfíkan sí ẹni. mo sọ pé ògùn ló lò fún mi ìgbà yẹn mo fi rùn bọ́ òórùn sí. ẹ lẹ rúùtù rúùtù abọ́kọ kú. mi ò mọ ọkọ tó ní lára ah. idiot yẹn tó tún ṣèdè. oni no he's handsome he's natural i love his accent. Ah àwùrọ̀ èmi èrè ojú ẹ̀ báyìí rí kí ló ṣe ọ́ tó ojú ẹ̀ kọ́rẹ́ lọ àtìgbà tó o ti dé náà láti ń béèrè lọ́wọ́ rẹ̀ kí ló ṣe ọ́ kí ló ṣe ọkàn fọwọ́ lẹ́rán. ẹ wo ẹ wo bọ̀dá fẹ́ńdọ̀ hmm? ẹ máa wo béèyàn bá nífẹ̀ẹ́ obìnrin dénúdénú hmm. èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ dọ́kàndọ́kàn hmm. ó kàn wò yàn sùnsùn sùnsùn níjọ́ kan ó kàn déédéé kọ̀ yẹn lẹ̀ lójijì ṣé kéèyàn pokùnso ló dáa ni àbí kéèyàn gbógun jẹ. tóbìnrin kan ṣàdédé fún yàn lẹ kó òun ò ṣe mọ́ kéèyàn gbógun jẹ ni lẹ́yìn téèyàn bá gbógun jẹ kéèyàn tún wá pokùnso èèyàn lè pokùnso gan létí kànga èèyàn lè ráyè jábọ́ sínú kànga. ẹ gbá àwàdà yín dénú mi mọ sáwádà ó tọrọ mọ. èmi náà bọ sáwádà abẹ́mọ gbọ́ àwúrú dọ níbi tí ìlú wa yìí dé yìí àbí kí n sọ pé bí táyé dé yìí bóbìnrin bá kọ̀yàn lẹ̀ bígbà tí ìṣòro bá fìyàn lẹ̀ lọ ni bígbà tí ìṣòro kọ̀yàn lẹ̀ ni ṣé obìnrin ìfẹ́ ìfẹ́ wù gan tiẹ̀ ló ń darúkọ ìfẹ́ wù ló ń darúkọ nǹkan téèyàn gbúdọ̀ máa sáré kó má kọ̀yàn lẹ̀ ó ní iṣẹ́ ọwọ́ yàn sọ́rí àtẹ́lẹwọ́ ẹni báyìí wọ́n ní ìtàn níjẹ tó bá ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tó kọ́kọ́ fọ̀rọ̀ fẹ́ lẹ̀ náà tí gbogbo iṣẹ́ rẹ tí gbogbo ẹ̀ bá dọ̀nù tán tí gbogbo ẹ̀ tó obìnrin tó fi ọlẹ̀ fúnra ẹ̀ gan ni ó tún mọ wọ káàkiri a máa bẹ̀ ọ́ i don't know as it is not know it's a sigh o. Oh. ẹ wo hmm? mo nífẹ̀ẹ́ Linda gan o mo nífẹ̀ẹ́ rẹ gan mo nífẹ̀ẹ́ rẹ dọ́kàndọ́kàn. Linda kejì àgbé. Linda ìkẹfà ni ẹ wo ah. Linda pupa Linda pupa ọmọ pupa ni mo nífẹ̀ẹ́ ọmọ gan. kẹ́ni ọjà má jẹ́ wọn tàn ọ́ bóyá òun gan ó ti rí ó ti mọ̀lú tó ti wá ó ti gbéde ẹnu rẹ̀ ló ṣe ń tàn ìfẹ́ ṣé ìjọwò ni wọ́n ti rí irúfẹ́ tí wọ́n ṣe nu Titanic ṣó ti rí mọ́ kó wọn sì fẹ́ mọ ìfẹ́ tó ti kú ìfẹ́ ti kú ti pẹ́ nǹkan tẹ́mi fẹ́ sọ fún ọ ni pé sórí àwọn tán nífẹ̀ẹ́ nìsín bóyá àwọn míì tọ́lọ́ bá kàn nínú àwọn obìnrin tán kàn lójúnú tán kàn wò pé à fúnṣọ ọmọ yìí o bright o fúnṣọ yìí o bright o tán bá sì tẹ̀lé ọdẹ stage kan tí fúnṣọ ẹ̀ náà tí fúnṣọ ẹ̀ tó jẹ́ pé kò stand still kò gbé bọ́ọ̀dì débi pé yóò gbé sólù kò gbé sólù débi pé yóò gbé singlet yóò jàpá fún ọ ni fúnra ẹ̀ ni ó wà ká jẹ́jẹ́ wà ká jẹ́jẹ́ wà ká jẹ́jẹ́. ẹdó ẹdó mo rántí kinní kan ẹrí ọmọ hmm. ó mọ sọ ní gbogbo ìgbà wí ah, irun mi ló mọ ń láìkí o èdè ẹnu mi ló mọ ń láìkí o wí ah, ìran dàda o good luck ní gbogbo ìran dàda o ah, ó mọ ń jẹ dòdò irun mi gan-an bẹ́ẹ̀ sí wọn mọ ó mọ ń jẹ dòdò irun mi gan-an. kò jẹ plantain irun rẹ kankan sórí irun rẹ tó lóun nídìí kò torí nǹkan míì torí jọ́ tí mọ́bùlé wọn bá bàjẹ́ kó lè máa fi rẹ̀ nínú ọmọ tí wọ́n fi nulẹ̀ ni. sọ́mọ pé dàda rẹ̀ kò yàtọ̀ sí mọ́bù ó tún wá sọ pé òun ó mu good luck wá good luck ti lọ ṣé bàbá ló wà mẹ buhari ló wà mẹ sọtiri pọ́ńtàn ó ló jẹ dùdú. ẹ wo àwa láyé ti máa ń pọ̀ jù yáre ṣé Baba, kọ́ ṣe ṣe mọ̀mọ́ ni ẹ wo. mo ti gbọ́ owó tẹ̀mí ni mo yọ òun o lẹ́yìn kan lọ tẹ pámọ́sẹ́ fọ̀rọ̀ fẹ́lẹ̀ ìfẹ́kẹ̀. àwítà láìwé nítorí irun dada irun dada bó bá jẹ́ irun dada àyè mọ́ yẹn dada èmi fúnra mi gan tẹ́ bá yẹ pé mi ìrọ́kọ̀lá tó ṣe dada rí mo lè ṣe irun dírẹ́dì yìí tẹ́wà kán bá fẹ́ fánu torí pé àárín orí mi ibẹ̀ ni wọ́n ti kọ ìlà yìí àwọn bòmíì tó bá yẹ kí dàda ti yọ mẹ́ o àlàfo la máa ń yọ mẹ́. lẹ́nu kan dé kún filẹ̀ kí n máa bá tirẹ̀ lọ. filẹ̀ máa wáṣẹ́ onígun lọ Jonathan ni dáadáa wú. ọ ká pépà kan tó máa lọ kọ tó bọ tí wọn wílé mi. ọmọ ká ẹsìn pẹ̀lẹ́ ti sẹsì àti bọ́ọ̀lì tẹgbà tuntun yìí náà. ìsìn ẹni mi ah. ìtì bàbá pa sà. Ah. dada nǹkan ti sí ọ abẹ́ mọ̀ bí dada ṣe ní bíbá tá à ń sọ́fà rẹ ti jò. ọmọ alájọ tó gbági. ọmọ tó nífẹ̀ẹ́. èrè kunlẹ̀ èrè ẹlẹ́jọ́ ọmọ ẹlẹ́jọ́. tí ò sí. ó sì ó sì ó. kí ló sí. wọ́n mú ọ̀rọ̀ sí hospital lánàá no ń ṣe mí bíi ìbá bíi ìbá mọ́ mọ́ ọ̀rọ̀ rí dókítà. Eh, akíní dókítà wá rí. dókítà sọ pé mo sì lóyún. dókítà ló lóyún. ó ní mo lóyún. ẹ sọ ti wá sọ fún ẹ tó ní. tó ń ṣeré ìdàbò serious. ìwọ ló fún mi lóyún náà. èmi síbi àti sọ ọwọ wèrè èmi fún ọ lóyún èmi. ẹ̀rọ fún mi lóyún ìwọ kọ́ ló máa ń ṣe kiri fún mi. ẹ ní bá a ṣe kiri fún ọ kọ́ wá bí jésù kiri fún ọ mo ojú wa tó lè parọ́ mọ́ o. èmi dẹ́pẹ́ mi kan wọ́n ṣe family planning fún. wọ́n ṣe family planning fún ẹ ṣe ìgbà tó fẹ́ sọ yẹn kó ṣe. ìgbà tó fún mi lóyún tó kì í mọ́lẹ̀ tó kì í mọ́lẹ̀ ó ń sọ̀rọ̀ pẹ̀ẹ́pẹ́ owó ìṣẹ́ ó rọlẹ̀ ó wá rí pé mo lóyún ó increase bíbá kó gbé speaker mi má má gbé má má gbé ẹ̀rọ fún mi. speaker kan mo gbé mi mo gbé microphone mi ni wọ́n bí ìjẹ́ lọ wo àwọn tí bá tún ṣe yòókù o. èmi gan èmi mo mo mo lè dúró mú lórí kọ. àwọn ò lè bẹ̀rù ọ̀ràn o wá jẹ búrẹ́dì mi wá jẹ gbogbo gbogbo gbogbo property mi wọ́n fẹ́ ọ sọ̀rọ̀ tó kí tí báyìí ra sàní mo ra sàní mo ra fún ẹ ó tẹ. ọ gbádùn mi lọ ní bọ́lá àtàdé. mo máa jẹ kẹrẹ mo kiri ọ̀rọ̀ fún ẹ mo sì róyò. sèǹbì yẹn sàkíndìkà fún ọ ìwọ náà lọ wọnú sórí àṣírí ara tèmi lèmi ti bẹ́ fún ọ n bọ́ mo bá nìkan sùn. ọ̀là kọ́sẹ̀ yìí mo rí bẹ́ẹ̀ fẹ́ yìí mo mọ̀ ń bẹ̀ mú ọ̀rẹ́ pẹ́ẹ́jẹ́ ń bi pẹrẹbẹ. ọ̀dà wá wá dé sọ kíní kan mọ́ sórí tó bá mọ̀ pọ̀ fẹ́ gbádùn ayé tó fẹ́ ráyé lò tó fẹ́ sìn wáyé tó fẹ́ máa fa bọ́tẹ́gbẹ́ rẹ fi jẹun lọ sẹ kálí bẹ̀rẹ̀ mi. ẹni kọ àìbùkún ní jesus name èmi ò ní bá òun ṣẹ́yún láyé mi mi ò lè ṣẹ́yún mo lè sọ fún ẹ ara àlẹ́ wa mo rán fún mi lóyún o fún mi lóyún máa ń sọ ṣẹ́ o bá foyún lẹ tó o bá bímọ tán tó o bá mọ̀ pé mi mo ní tó mọ̀ bá kọlà látọ̀run kí sọ́mọ mi. ọ̀rẹ́ ìbùrùkù wọn máa kọlà lọ́rùn àbí ó fẹ́ gbẹ̀ǹjà fún pé àbí wọn lọ́pẹ̀ ló sọ̀rọ̀ kíkà kẹ́ǹjà eléyìí tó kó jẹ yìí máa ṣọ́ọ̀kì ẹ̀rọ̀ fún eléyìí tí mo bí mo máa bí eléyìí mo lóyún bí. fẹ́ last born lẹ́yìn ni èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ọmọ kọlà lọ́rùn ó fẹ́ change ọmọ ọ̀rọ̀ ọ̀gá mi nù. ọmọ mi tó wà ní. ọkùnrin mo ti ń jẹun lọ́wọ́ ẹ̀. Ah, ọmọ tó ti pariwo ni. nìkan ni. sa ọ̀gá irú ariwo oṣù omi kẹfì pariwo ni gẹ̀ẹ́tì mo fi gbọ́nu lébẹ̀ yẹn. ìdè kìkan sọ fún nánu. mo mo mo ní kò mo lè pariwo bẹ́ẹ̀. shut up àti ẹ you shut up too. wa kò sábàlá àgbà alẹ́ tí ń ni. ọmọ àbúrúsọ owó kọ́kọ́ fún mi lóyún ó dẹ̀ bá ṣe. kí ni ẹ bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ wọ́n ní ẹjọ́ ọ̀sàgbà lẹ́yìn ẹjọ́ òwèrè wo ní rò. lẹ́kálí ta. ok kí ló ṣẹlẹ̀ kí ló fariwo. ọ̀gá ó kiri bẹ́ẹ̀ ó pariwo bẹ́ẹ̀ déèrè mi wọ́n bi léèrè ọ̀rọ̀ síbi ló ń gbé ni àbò lórí burúkú ni yẹ́ ni. ṣé mo pẹ́ ẹ wò méjọ́ ti ràn ló ń gbé bẹ́ẹ̀. wọ́n sọ fún wọ́n sọ fún ọ̀fẹ́ lẹ̀ wọ́n. kájà ìbọn kó wọ̀ tí kọ́lé tán náà ìwọ kí ló ṣẹlẹ̀. ẹ ṣe sà ẹyìn wàyọ̀ fún yín kò rí pé ìrọ̀rùn ọmọ lọ ìdí ọtí ó fún mi rọrùn. èyí tí wọn béèrè lọ́rọ̀ rẹ kọ́ ẹ ṣe rí ẹ lé gbédè rẹ ó polówó búrẹ́dì máa sọ pé gr la wà ẹ ti bá débi oyún. Ah, ọ̀gá sọ̀rọ̀ oyún ni ẹ gbédè ọmọ ẹni àní ń polówó búrẹ́dì mi wá sọ pé ẹnukẹ́tì ọ̀gá wà lé ariwo rẹ̀ ìpọ̀jù gra níbí èmi náà sọ pé jẹ́nẹ́rà níbà. ṣe báyìí ọmọ yìí sọ́ọ̀sì kò fóun lóyún kò sọmọdé bó ṣe bó ṣe pẹlẹbẹ náà ó lọ́jọ́ lórí now wá wá wá kí lorúkọ ẹ. ẹ má bínú ẹ má bínú lorúkọ ẹ. mi ò gbọ́ yẹn náà but now ẹ ti fúnra yín lóyún now mo máa ń ṣàkíyèsí náà tí bá yọjú bẹ̀ yẹn kàkà kí n rí ẹ bread màmá rí. ìròyìn bread èmi ló máa ń fún bread èmi máa ń fún bread máa ń fún bọ́tà máa ń fún sàdé olórí burúkú fún mi lọ́yọ̀ jẹ́ ìdí. òun náà wàá fún ẹ ní nǹkan padà báyà bí. olórí tó wàá pariwo láàlẹ́ wàá pariwo ní àyíká ọlọ́run tiẹ̀ mú ọ̀nà náà yọ ṣé ojú òtọ̀nà fún ojú òtì ẹ òun náà mo sọ fún pé mélòó ni ẹ. ó wà ẹ̀wà bẹ́ẹ̀ ìwọ náà wà mọ́ra ara ah, olùkọ́ ló pọ̀ sí mi ló pọ̀ sí mi. ètò olúfún mi ó ló pọ̀ sí mi wọ́n sọ fún mi pé méjì ro. now ìwọ jẹ́ kí n sọ fún ẹ tiẹ̀ ti bá wọ náà torí bírèdì lọ ni kò máa kiri wọ́n gbé bírèdì ẹ lórí ìwọ wọ́rọ́ lè ṣé ikùn ẹ̀gbọ́n ò bá ẹlẹ́rù kó máa fariwo màá ràn lọ́wọ́ sórí owó oṣù ẹ̀ à máa pín sọ́nà méjì o ṣebí nǹkan tó ń fẹ́ nìyẹn ìwà máa gbà lájì máa máa fi lájì ránṣẹ́ síyàwó ẹ̀ nílé tó ti bímọ méje fún ṣé o mọ̀ pé méje mẹ́fà ni o mẹ́fà ni ẹ̀hẹ́n mo gbà lóko kú mi ṣe máa ṣe sálárì ẹ nìyẹn now mi ò wá fẹ́ ariwo tó bá ti di parí oṣù ìwọ wá síbí má bá sọ̀rọ̀ tó bá bá mi màá rán ìyàwó mi sílẹ̀ fún ẹ wá máa gbowó oṣooṣù tí ẹ ń bíbà mo fẹ́ pariwo mọ́ Nikali. orí burúkú ni ẹni Ọlọ́run sọ pé kó rọ́ọ̀gá tó lè pẹ́ má ah, gbowó oṣù ẹ tó bá tún kú tó bá tún wá gbowó lẹ́yìn ẹ̀ orí ti ọ̀rọ̀ rẹ̀ burúkú parọ́ bẹ́ẹ̀.

ọ̀gá náà wá ń dájọ́ olójú kan pé ọmọ pín sálárì mi fún yàn kan sáà náà sí géètì yẹn náà sí géètì ọ̀dà ẹ mọ̀ pé mo lè ní táífọ̀dù láì gba sálárì ọ̀tẹ́lẹ̀ mọ̀. baby. yes dear. Um, ṣé mo gan tá a bá ti ṣe wedding rẹ iye ọmọ tó bá bí fún mi òun ni mọ́tò àti ilé ti máa fún un ìyẹn bímọ tó pọ̀ gan-an kí mọ́tò àti lémi lè pọ̀ nìyẹn o. ló lè yẹn. tó ní nà. Eh. ah baby. yes dear. that reminds me. what's that. o um, ah, ti pẹ́ tí dáàdi fẹ́ bẹ̀ sọ̀rọ̀ so máa gbé wọn lórí fóònù sí i wà lè bá wọn sọ̀rọ̀ sọ pé ọjọ́ wo làwọn fẹ́ bá Linda àwọn fẹ́ bá Linda sọ̀rọ̀. okay. so I'm gonna call him right now. okay. o fẹ́ bá bàbá ọkọ ìsọ̀rọ̀. o fẹ́ bá wọn sọ̀rọ̀. ẹ̀lú dáàdì. Adégbóyè ga ọmọ ọlá ọmọ ìkọ̀kọ̀ lọ́ba wà ṣe dáadáa ṣàlàáfíà ni. dáadáa ni sà um, Daddy. um, Linda wa lo domini so wani á kepa pé kẹfà sọ̀rọ̀. Ah. ó yá gbé fóònù fún jẹ́ǹkì. thank you sir. hello sir. ìyàwó mi ṣé dáadáa ni. fine sir dúpẹ́ sir. gbogbo ilé ń kọ́. àlàáfíà náà wà sir. àdúpẹ́ àlàáfíà ni gbogbo ilé wà ẹ wò ó jẹ́ kí n sọ fún ẹ okú tọ́jú wa o okú tọ́jú bóyè ga ọlọ́run á tọ́jú wọ náà. mo ti gbọ́ kò sí problem sir. ẹ ẹ ẹ ọ̀dà ẹ ẹ dúró náà ẹ bọ́sẹ̀ náà wà lọ́dọ̀ mi ó lóun fẹ́ bá yín sọ̀rọ̀. ó àti bọ́sẹ̀ ọ̀ ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ sir. ẹ ẹ dúró fún <laughs> mi hello ti bọ́sẹ̀ ẹ kú ọjọ́ mẹ́ta mo wà ókè ẹ wò mí lè wait láti meet yín. mi lè wait. ètò sọ́tọ̀ bàbá ti bọ́sẹ̀. ah wọ́n máa ti pa. ò farabalẹ̀ kò jẹ́ ráyè bá wọn ọmọ sọ̀rọ̀. mo dájú ṣé wọn ò lè bẹ́mi náà sọ̀rọ̀ ṣé mi kì í ṣèyàn ni. bàdẹ̀ ní ọ̀ra káàdì sínsìn o máa ṣọwọ́ bí ọwọ́ akágàn báyìí ni. ń dẹ̀ pa fún mọ́yàn létí sìn. wáyé tó gbà fún lọ́wọ́ mi. wáyé ṣìgbà àbúrò mi ni ó dèdè mọ́tò mi mo mọ̀ pé bó fẹ́ máa bẹ̀rẹ̀ sí fẹ́ máa béèrè àwọn necessary questions ni because she is very very inquisitive. ẹ mm-hmm. pẹ̀lẹ́ o ẹgbẹ́ àbúrò. <laughs> sọ sọ sọ sọ sọ sọ kódà wọ́n sọ mí dájẹ́ tó ń kà lórí mímu lórí fífà lórí fífín ah kábíyèsí olódùmarè abẹ́rẹ́ lè tó sùn bí ọmọ rẹ tí ò mọ̀ yẹ́ yìí lórí pé kẹ má fà kínní lórí kẹ má mú ṣé lọ́jọ́ bá dé báyìí sẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta iṣẹ́ ni wọ̀ náà. ọlọ́run gan máa mọ̀ pé mo try sí mi o mo sọ tó tẹ́ bá dẹ̀ tún jí màá tún sọ fún yín tó bá wù yín gbọ́ tó bá wù yín má gbà àbúrò ilé tó tún jà pa. létí ọ̀gá ṣẹ́rí ó wà lára àwọn guys tó wá máa ń da plaza rù lọ́jọ́ sí òun ló sì kẹta àwọn guys tó bù gayin pẹ̀lú àwọn àǹtí lọ́jọ́ yẹn sà. kí ló ṣe báyìí. sà eléyìí ti ya wèrè ó ti da lágàn náà ó ti ya wèrè ṣé aláwọn ọmọ yahoo yẹn wọn ò kọ kí ọ̀sán dòru sà wọn ò kọ kó sí kan tí wọn ò lè lò lórí kí wọn fẹ́ gbó lọ́wọ́ mága yẹn sà ìkọ́ tiẹ̀ wá ń ta tí wọ́n ń lò ń sìn tó gba gbogbo ìlú kan yahoo plus wọn porúkọ ẹ̀ sà èwo ló jẹ́ o plus. Ah, oògùn owó tó tó láyé yìí ò sí sà ṣe bá rí pé kó àwọn obìnrin ń pọ àwọn ọmọ àwọn ọmọ ọ̀dọ́ tó yẹ kó ṣe eré nú ayé àwọn ló ń lò wọn wọn pa wọn sáyé ni ó gba ọmọ skul àwọn ló ń lò wọn nílòkulò. I see. so ká gbà pé ó kó ní tiẹ̀ báyìí. Ah, eléyìí ti yíwọ́ ni sà bóyá ọmọ tó ń lo ìṣẹ̀dá ò gbàbọ̀dè. lọ́dún rẹ̀ hello babe mo wà níta gẹ́tẹ̀ ṣáà wà náà. just like mi ì feel that for a long. why. Um, baby. what. mi ló marry. oh my god are you serious. yes. oh yes. songs. for now is Emma stress right, yín and gbogbo àwọn iṣẹ́ to Mama máa jẹ́ kẹ́ weak àbí iṣẹ́ alagbara for now ó máa bẹ́tà kí ẹ pend and again sir mo máa fẹ́ jẹ́ kí ẹ mú ọ wá sí ọ̀dọ̀ so that kán lè register for antenatal. doctor kò tiẹ̀ ní ṣe kankan rárá mọ́ báyìí lọ́nà ah. náà kò ní jọ̀bọ́ èmi mo mọ̀ bóyá ṣe mí o ìyẹn èmi ṣẹ́rí ti antenatal yẹn kékeré nìyẹn èmi máa gbé nǹkan mọ́ fúnra mi ó ṣojoojúmọ́ ni màmá gbé wá no problem. <laughs> ẹ wo ilé ìjọ mi tó kó sọ fún ọkọ tó sáré délé kò yí sí amúmọ́ra ni ó dẹ̀ ti ṣẹlẹ̀ báyìí ẹ wò. Um, èmi ti fẹ́ máa. Ah, ẹ ti move ni ẹ. Ah, mo ti fẹ́ máa lọ́nkì mi. kàtẹ́ bẹ́ẹ̀ celebration láti sìn mo ní red wine white wine kọ́ vodka ńkọ́ ok juice ńkọ́. ẹ ṣe ó dà o. all right my dear ah, eh, a máa wá títí ọ̀túnla. wow. Dr. Yinka. Yes, sir. Eh, bẹ̀bọ̀ Káyọ̀dé ti rí twenty panties àti pads lọ́wọ́ èèyàn kọ̀. ifá <laughs> tọ̀gá case boy náà kò sí relief ẹ̀yẹ mi rárá. gbọ̀ngbà tá béèrè lọ́wọ́ ẹ̀dọ́ ó ní àwọn pads àti panties yẹn pé ti girlfriend òun ni. ah ti girlfriend ẹ ṣé òun ni psc tó ló fẹ́ lọ́ọ́ máa bá dànù ni. Ah. ọ̀gá ṣe rí àwọn obìnrin yẹn náà gbà mí ọ̀rọ̀ wọn ó ṣòro dá sí most of them they are just too careless they are too careless. anyway uh, officer Yinka please make sure you handle that Kayode boy very well henceforth sórí gbogbo àwọn tó ń bọ̀ kadà kọjá tó ń gbé báàgì dání yẹn ẹ máa stop gbogbo wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan far, fáwọn boys yẹn náà kó máa search àwọn bags tó ń gbé dání I, I need that to stop gbogbo àwọn ìwà pálapàla tó ń ṣe yẹn kó lè continue báyìí yes, sir. thank you very much sir. we are on it sir. Um, Good day, sir. Good day. Are you Mr. Boyega Ogunlisi? Yes, I am. You are under arrest. Arrest? Yes. Kí lẹ ṣe mí, kí ni mo ṣe? A fi ẹ̀sùn kàn yín pé ẹ pẹ̀lú àwọn tó ń fọ́ ọ̀pá epo tó dẹ̀ ń ba ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí jẹ́. Bọ́ngírí? Yes. Boyega. Oh. Are you for real? Ó wà ókè ṣá. Ẹ wò ṣe yọ̀gá ọlọ́pàá àjọ ń ṣe ni àjọ mọ̀ ń pa ẹ̀ so gbogbo pé are you for me àjọ mọ̀ why why you acting up. ìwọ ti talẹ̀ jọ mọ̀ ń pa ẹ̀ ó ń parọ́ ni o èmi. madam you have the right to remain silent because anything they ever right now ola ma lo against you in the court of law so move. ọ́fíìsì ń parọ́ mọ́ mi ni. hey now. madam shut up move. ń parọ́ mọ́ mi ni mi ò mọ̀ kókó ń pa ẹ̀ o. bọ́sẹ̀ bọ́sẹ̀ abọ́sẹ̀dé fóònù mi ń dún bá mú wájọ. àjà bá kí ni òun ojú ẹ̀ fún kí yẹ ṣé wọ́n náà ń pè mí. Ah. ẹ ló jàre. Ah, kí ló ṣe? níbo? hello. Ah, dáàdi kí ló ṣẹlẹ̀ kí ló fariwo. wọ́n ti pa. ta ló pè yín dáàdi. látàgọ́ ọlọ́pàá ni. àgọ́ ọlọ́pàá kẹ̀. wọ́n ní àwọn ti arrest ìgbóyèga ọmọ mi. kí ló ṣe. ọ̀nà ń ṣe bọ́ńkìrì bọ́ńkìrì mo máa lálàá tó jọ bẹ́ẹ̀. tiẹ̀ báyìí o láàdúró àlá tó tó bẹ́ẹ̀ yẹn o dẹ̀ lè fún mi gbọ́ tó sì mọ̀ pé iye kan alábàáwọn èmi àti ojú méjì lọ ọlọ́run ló ṣì kẹta wá nulé. dádì mi ìka sí ni mo kàn rò bóyá là lágọ̀ mi ò ká sí. ọlọ́run mi ò yé yé yé yé yé yé o ká àlá sí ṣé o wá kéré jù láti mọ̀ pé àlá máa ń tọ́ni sọ́nà ni atọ́nisọ́nà làlá jẹ́ ah. tó bá ti sọ fún mi bóyá sàrá àlá máa ṣe ní o bóyá a máa pè padà ní o kó má ṣe irú tó ń ṣe yẹn ní o àbí nǹkan kan. kí làwọn fẹ́ ṣe báyìí ah, dáàdì kí la máa ṣe. mi ò mọ òun náà sáré pa fóònù yìí ẹ̀mí ah, mọ bóyá ká pè wọ́n ní. káwọn kọ́tà máa ṣe. yà pé wọ́n padà kọ́ lóun tó ń gbé. ẹ kú dédé àsìkò yìí o ìròyìn ló ń dé sétí gbọ́yìn láti lè ṣe múmáwòrán ìjọba ìpínlẹ̀ Bukky Kudaisi lóníròyìn ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn náà ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn ọ̀daràn tó ń fọ́ ọ̀pá epo tó yìí ń fa àkóbá fún ìjọba orílẹ̀-èdè yìí mẹ́rin nínú wọn jẹ́ ọkùnrin tí ẹlẹ́ẹ̀karùn-ún wọn sì jẹ́ obìnrin. Ah. kẹ́ni àǹtí yọlá ṣé girlfriend ẹ̀ yẹn. Uh, nígbà tí girlfriend yìí mo sọ sí yòówó ìfẹ́ mi mọ̀ òun ní. òwò mm. ti bá ẹni yìí ó ti bá dòwò pọ̀ rí òfẹ́ lè rí òun lọ́mọ yìí mo kọ́kọ́ pàdé nígbà yìí mo dẹ́kọ̀ gangan òun nù. òun lè lè láàrin àwọn criminals ọ̀daràn lòun yìí yà. a ní sára sí ọ̀gbẹ́ni kẹ́hìndé lẹ́yẹmí fún àmì ẹ̀yẹ tí àwọn yorùbá plus fi ta wọ́n lọ́rẹ fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. ibodèlé ayé ìgò what exactly is happening kí lóbìnrin wá láàárín àwọn tó ń ṣe bọ́ńkìrì. Ah, ó simple owó ló ń wá kò dẹ̀ sí nǹkan tó fà á ìwà wọ̀ bíà greed àìnítẹ̀lọ́rùn òun ló ń bá wọn débi tí wọ́n wá wọ́n wá short cut ni ìbọn náà láàrin ìyàwó ritual murder oríṣiríṣi láàrin so kí ni wo wá wá ìwọ ni màá bá sọ̀rọ̀ ìwọ ni wọn fẹ́ dàrán bọ́ńkì ah, ṣá ṣọ́ra ẹ̀ ṣọ́ra ẹ̀ gan-an àrẹ̀mú. sórí ọlọ́pàá ọ̀kan géètì lè mi rí i kọ́ ní kankan ṣẹlẹ̀ wọ́n wá ń wáyàn wá sí ibà mi ò fẹ́ wà láà mọ̀rọ̀ ọ̀hún tó ń bá rìn mọ̀rọ̀ ọ̀hún tó ń bá tò please kò sí wàhálà ọ̀ní wọ́n sọ pé kíní kan kíní òyìnbó náà ti sọ what a man can do a woman can do better òun náà rí ẹ̀ obìnrin náà ṣe bọ́ńkì wọ́n máa wé sọ̀rọ̀ lẹ́nu wọ́n máa sọ̀rọ̀. èmi ni o ẹ ra o ah. ẹ káàsán. kí ló yẹ kí wàá pẹ́ báyìí ibi tí ń pa mí látàrọ̀. èmi nìkan mo kiri mo sì ti ta tán. búrẹ́dì mi kọ́ ọmọ mi ò ní búrẹ́dì kọ́. mo ti mọ̀ pé béèrè rẹ̀ ẹ wo nǹkan ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀. mo ti fẹ́ ra kù. aláwàdà ọjọ́ ló bẹ̀rẹ̀ sí yín àti tóun ṣe kọ́mẹ́dì dá mi lóúnjẹ rí ọmọ mi ń kọ́. kí n ṣe kọ́mẹ́dì àléèyàn ti lóyún kódà sẹ́mi lóyún fún bàbá arúgbó kan báyìí tẹ́yẹ pé ó kọlà sóhùn ó tún kọlà sẹ́ẹ̀kẹ̀ kódà ọ̀rọ̀ ń ti dá wàhálà alẹ̀ ó ti dé tọlọ́pàá ó tún ti dé kóòtù báyìí. aláwàdà ni. kú mọ tẹ ẹ tẹ ẹ fẹ́ràn lára ọmọ náà kò níwájú kò lẹ́yìn gbogbo ẹgbẹ́ ni ó rí sọ̀rọ̀ bí igi ọ̀pẹ ìmọ̀ tẹ́rí lára ọmọ rẹ̀ ló wájú yìí ọmọ rẹ̀ ó ga wájú ó tún ga sẹ́yìn ṣé tẹ́ẹ̀bà rí mi ẹ̀rí nǹkan kan ọ̀rọ̀ òun gbẹ́nu mi ò lè mọ̀ sọ pé ibi tó yẹ kẹ́ fi ríran lẹ fi ń tẹ̀lé mọ́ bínú o ṣùgbọ́n sẹ́lẹ̀ rí mi ni. ó mà ṣe o ìwọ náà ìwọ náà dàjọ́ ń torí ọlọ́run. èmi rè é. ó ń dà mí rí. ẹ̀rọ ọmọ ni àfojú mm-hmm. sọ fún yín afárá sọ fún yín. ibo lọmọ náà wà. ibo lọmọ náà wà. yóò bá yóò bá yóò bá. Officer Yinka. Yes, sir. Báwo ni rape case ìkan náà àwọn ọ̀bọ tó wà ní cell yẹn? Ọ̀gá, we are really on top of it. In fact, ìkan náà àwọn boys tó wà ní cell yẹn, ó ti fún wa ní information pé by six thirty nírọ̀lẹ́. Okay. Ó ní joint kan tó máa ń wà tí gbogbo wọn máa ń kúrò wọn sí pé sókà lọ́bẹ̀ ibẹ̀ la máa ti capture gbogbo wọn. Okay, that's very good. Six thirty. I need àti tí owó ìwà pálapàla àwọn púpọ̀ tó ń rape kiri gbogbo ìwà pálapàla lè lù yìí. I need àti tí wọ́n bọ̀lẹ̀. Yes, sir. You have to. Ah, Officer Yinka Shorin, how are you? Short ẹ lọ ń bẹ pipe káàtẹ sọ pé ò ní ẹ̀mí ara ẹ lò ah pipe vandalization là ń sọ yìí ẹ fi ẹ̀mí ara yín wéwu ẹ tún fi ẹ̀mí gbogbo àwọn tó wà ní around ọ̀dọ̀ ibi tẹ́tí ń gbẹ́ kí nìyẹn wéwu ah tí gbogbo ẹ bá lọ gbé ló ń kọ́ it's dangerous nǹkan tó yẹ kẹ́ máa ro nìyẹn anyway tí ò bá di ẹ ṣe pé kinní ni ó mú more than five days kọ́ láti pa àwọn parent ẹ̀ kò sí kankan nu wọn tó yọjú àti daddy àti mummy wọ́n tiẹ̀ ti mọṣẹ́ tó ń ṣe dẹ́rìnwé wọ́n mọ̀ ah. pé iṣẹ́ ọmọ burúkú kan báyìí ni torí tó ń bá mọ̀ tó bá ń ṣe pé kí ni ó yẹ káwọn náà ti yọjú ah. anyway hmm. first thing on Monday morning Officer Yinka please make sure mo ń lọ sí court first thing on Monday morning officer please take him away. yes sir move. gbogbo àwọn ìwà pálapàla báyìí Officer Yinka please especially those dare case please by six thirty don't forget, take the other officer and yeah. go with you. Yeah. And yeah. concerning this boy, please get me the file. Let me go through it because I want to make sure that by Monday morning he goes to court. Actually, boy, the boy Popeye, all necessary paper for him to move to court is set already. Very good. So now to the other guy, I'm out on by 6.30 Latin of baby. You've done everything. Ah, thank you. Da da, da da,